Your body when you born new baby. Hmm. Imagine the happiness will surround you when you hear say, them don't born your first grand picking. Now, eh, can imagine how your mind go de cool When you know say mama and picking they enjoy better night sleep. Oh yes, that na the bunge assurance you get when you know say Vitafoam get the correct mattress when go fit your body type. No buy any kind of mattress oh. Buy Vitafoam mattress when they make to match your body type from any of we correct dealer nationwide or see us on top internet for www www.vitafoamng.com. Make you buy your mattress today. Vitafoam, the fine art of living. Fresh 105.9 FM. Invigorating. Oh, yeah. time and time is said she just suffered a heartbreak. The man she calls her love is nowhere to be found. Our children are crying for food. She looks through the window, but no hope for the night. to find, but never relent. Never give up, you're almost there. Not the end of the road, you surely arise. So many things have happened in life, you are looking. It's been so strong that you're feeling the bad dreams. The world looking at you like, say, you can do it. You had promises you don't know how to fulfill up to pay. You don't know how to do it. Mm. But I say to you, to you, that will be right. It's not. It's not. Tryna make a hands, me looking for job. Nowhere to find, but never relent. Never give up, you're almost there. Not the end of the road, you surely arise. Ojú ìpín ìṣòyà wà bàbí Fresh FM tó lápọ̀njà. Bóyá kábọ̀ Fresh FM, bóyá tọ́jú òyìnbó fún. Kájọ máa borí àsìkò, ìròyìn àsìkò, ó gbé síbẹ̀. Bóyá kò gbé síbẹ̀. program. ó yá kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún Fresh FM. ròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún Fresh FM. orinlẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìrírí. lọ́tún lọ́tún fresh fm. fresh one oh five fm. fresh fm. fresh one oh five point nine fm. fresh fm oh tó kílẹ̀ falafala fm falafala ògidì ìròyìn.

bòmílà kò dẹ̀ ṣe tá ajabale mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. àwọn ìròyìn ilé wa àkókò tó ní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́bá ti bẹ̀rẹ̀ sí kanrin náà lókù tá a máa ń gbóhùn ẹyọ rere ẹ tún kú ojúmọ́ bí gbogbo tẹ́ ẹ ti ń lo oore láti gbọ́ ìkànnì fresh. kí wọ́n lè bá gbóhùn ẹyọ rere ní mi tì ọ́ ṣáájú mi tì ọ́ ṣáájú mo mọ́ rò pé àbí ẹni tá à ń wí náà yẹra o ẹni tẹ́ ẹ̀ ń wí kọ́ <laughs> àmọ́ ẹni tẹ́ ẹ tó fẹ́ràn náà sì tán tún kò sí wàhálà ní ti wù kórí ara làwọn ẹnìkan tẹ̀ sọ yàrá sọ́tún díẹ̀ àtúnfi tó sì díẹ̀. njó ní ìtò ní èmi àti Báyọ̀ a fi àwọn nǹkan kankan ra òun Báyọ̀ èmi mm, Báyọ̀ mm. òun dọ̀kí ìwọ dọ̀kí mm. ọ̀tún ṣe gbá ọ̀tún ṣàwọ̀ òun fọ́ọ̀dù èmi fọ́ọ̀dù ńgbà tí ẹnìkan wàá fi ọ̀rọ̀ burúkú kan tó fi lé lórí. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. <laughs> tó ń tẹ̀rín ó ní alájò wa rántí fi sí pé Báyọ̀ ti bí sọnù ní Kútọ́nù jò ní èmi ò mo ní ah bullet point mọ̀ rèé yí pé ọjọ́ kan ó sì jẹjọ́ kan ẹ wàá sọ fún apẹ́ nìkan sọnù nígbà tẹ́mi náà gbọ́ tí n bá ti gbọ́ ni bá mi kún. rìpọ́tà òun ni ò jábọ̀ bí rìpọ́tà <laughs> oh my my. all right ẹ jẹ́ ká kí n káàbọ̀ sórí àjábálẹ̀ ìròyìn etí mọ́ dé etí gbọ́yìn láti kàn ní ti fresh nílùú ìbàdàn ní gbogbo ọjọ́ bí ilẹ̀ bá ti ń mọ́ tààgó mẹ́jọ àbọ̀ tó bá ti ń rókè gé láàrin aago mẹ́jọ àbọ̀ títí di aago mẹ́wàá ìròyìn tí ọ̀lẹ́jà ń bá kàn nínú lẹ́ẹ̀mọ̀ gbọ́ ìròyìn tá à ní bomi sí tá à ní tami sí tá à sì ní bomi là á gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ lógidì pọ́nbélé náà ni a mọ̀ ọ̀rọ̀ sí ní etí ìwé mẹ́rin làmúwá hmm. Nigerian Tribune Daily Sun ló wà ní ọwọ́ tèmi Abọ́ládé ọmọ Sàlámì mo kí ẹ kú àmójúbà wa. Vanguard rèé lọ́wọ́ àlàáfíà The Punch náà wọ́n jọ kọ́wọ́rìn ni wọ́n wá jẹ́ mẹ́rin ó wá jẹ́ ṣe méjì kò mí ṣe méjì kóra rẹ̀ ńlá fọ̀rọ̀ ọ̀hún já Samuel gbé sàbímọ́ ní ẹ káàbọ̀ sórí àjà àbálẹ̀ ìròyìn hmm. lónìí. bẹ́ẹ̀ ṣe ń kí wọn pé wọ́n káàbọ̀ sórí àjà àbálẹ̀ ìròyìn láàárọ̀ tòní akin káàbọ̀ ní kí ìyanu hmm. pé ẹ̀sìn kó àmójúbà ẹ̀kú rètí pé owó bẹtiró yóò gbẹnu òkè may ntọ́ bá dàbẹ̀ ó hmm. ṣeé ṣe kọ́ wáyé kọjá pé three hundred and forty naira lẹ́ẹ̀mọ́ra per litre epo bẹtiró nnpc ń lo sọ ọ́ o bákan náà nísàlẹ̀ rẹ̀ wọ́n gbé ìròyìn kan náà síbẹ̀ ẹ̀ àmọ́ bóyá kí ọmọ nàìjíríà dámúsò ni kò tí ì yé mi ẹ sá gbọ́ wọ́n ní ọmọ nàìjíríà tí ọba dàbí ẹni pé ìṣẹ́ poor nigerians wọ́n ní wọ́n mọ̀ fún ọ ní five thousand naira lóṣooṣù hmm. fún ọdún mélòó fóṣù mélòó wọn kọ síbẹ̀ mọ sọ o mọ sọ bẹ́ẹ̀ o wọn náà tọrọ ọsàn ju wọn náà pàǹpà lọ. àmọ́ àdúrà tún wá ni pé báwo láti ẹ̀ ṣe mọ̀ gan. ẹni tí yà ń jẹ ẹni tí yà ń ṣe mhm. ah. nàìjíríà ẹni ọgbọ́n mẹni ọgbọ́n ẹni ọgọ̀ ni ọ̀mọ́ra wọn àmọ́ bí èèyàn bá sọ fẹ́ni tó gọ̀pọ̀gọ̀ yóò di nǹkan mi ọlọ́run ọba wa ṣe ilẹ̀ yóò ní bàjẹ́ ẹ ṣé o aláṣẹ ìjọba ọlọ́run jẹ́ ojúṣe àmọ́ lórí epo pẹntiróòlù tó mẹ́nuba ọ̀hún hmm. ìròyìn kan náà tún rèé tó fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìròyìn yẹn jọ káńkó wọ́n ní àwọn ìgbìmọ̀ tí ó máa ṣe kò kárí ọ̀rọ̀ iléeṣẹ́ epo NNPC tí wọ́n fẹ́ gbé kalẹ̀ tẹ́lẹ̀ NNPC board ngbà tí wọ́n rí gbogbo kùrukùru nǹkan kan tó fẹ́ bojú ọjọ́ jẹ́ ààrẹ Muhammadu Buhari ní ẹ wá o ṣẹ́rí ọ̀rọ̀ àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ yìí ẹjọ́ kọ́kọ́rọ́ wá pe ná wọn ò tí ì wá sọ ìgbà míì tí wọ́n yan àwọn ìgbìmọ̀ náà wọ́n ní gbogbo àwọn tí wọ́n ti pè tẹ́lẹ̀ pé wọ́n yóò ṣe é ṣe kí wọ́n tọ́ka lámọ́ ní tọ́ka làkàṣègbè kí gbogbo ẹ̀ kọ́kọ́ dúró sójú kan ná bí omi adágún lẹ́bàá ẹ̀ ní ìròyìn kan wà tó wá ń sọ̀rọ̀ yìí pé hey ọ̀rọ̀ tí ń bá mo kó mo rò ó bọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ EndSARS léyìí tó jà rìnrìn lọ́dún tó lọ́wọ́ ọdún tí a wà yìí tí wọ́n ṣe ọdún kan rẹ̀ ẹ wọ́n gbẹ̀mí èèyàn ní lẹ́kí o wọ́n gbẹ̀mí èèyàn ní lẹ́kí o wọ́n ṣe o wọ́n mọ̀ o àtọ̀tún àtòsìn tí wọ́n ń sọ ọ̀rọ̀ wa ń bọ̀rọ̀ bọ̀ báyìí eegun aláré ìjọba àpapọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti amnesty àwọn kan náà sọ ọdún mọ́ ẹ pé ìjọba àpapọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ tí Lai Muhammed sọ ẹ sọ fún yín pé nǹkan tó sọ òun àìsọrú rẹ̀ nígboro ayé wọ́n nígbà tí Lai Muhammed yóò gbé ààbọ̀ tí wọ́n gbé wá lórí bí wọ́n ṣe gba ẹ̀mí àwọn èèyàn ní Lẹ́kí tí ó gbé kalẹ̀ Lai Muhammed ní èwo ni rándanrandan rédèrèdè jákujàku ròyìn àgbélẹ̀rọ tí wọ́n lọ gbé kalẹ̀ tí ò lórí tí ò nídìí wọ́n ní bí Lai Muhammed ṣe yàkàyàkà àbọ̀ ọ̀hún ó jẹ́ nǹkan kan tó kù púpọ̀ káàtó Lai Muhammed tún sọ ọ̀pọ̀lọpọ̀ òkò ọ̀rọ̀ ó sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń fi àwọn owó kan ṣòfò ó sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ní àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kan wà tó jẹ́ pé onítukutu ni wọ́n àwọn òǹjàfún ẹ̀tọ́ ọmọnìyàn náà wá sọ̀rọ̀ wọn ni Lai Muhammed kò lè ronú pìwàdà láti má ṣe parọ́ tan àwọn èèyàn jẹ mọ́ ah, èmi kọ́ mo sọ ọ̀rọ̀ eléyìí o ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ ojú ewé kínní ìwé ìròyìn the punch ló wà. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú endsars protest èyí tí wọ́n gbé àbọ̀ ìwádìí rẹ̀ jáde fún ìjọba àpapọ̀ lọ́sẹ̀ tó kọjá lọ ìjọba àpapọ̀ ti fọ́n mú o hmm. wípé ààbò yìí tẹ́ ẹ gbé wá yìí gudugbẹ̀rọ ní bẹ̀ nínú rẹ̀ àwa ọ̀fẹ́ o. Chai wọ́n dá a padà fún wọn àmọ́ kí ni Lai Muhammed tó sọ̀rọ̀ sí ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan ní ìkó ọ̀rọ̀ látàrí pinra pé a àgbàlagbà hmm. kò yẹ kírú ọ̀rọ̀ báyìí máa jáde lẹ́nu yín o bákan náà lára àwọn òròyìn tẹ́ mọ̀ gbọ́ àrí nínú Daily Sun níbi tí wọ́n kọ sí pé àìsàn tí ń ṣe Nàìjíríà àìsàn tó ṣe é wò ni o àìsàn ìjọba ìní ń ṣe wá hmm. torí náà bíjọba kan ọ̀bádà ìjọba míì ní ọ̀bọ̀ síbẹ̀ àwọn wọn ló sọ bẹ́ẹ̀ àwọn gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ló sọ ọ̀rọ̀ náà jáde. tọ ọ̀rọ̀ ti EFCC ọ̀rọ̀ màrèé wọ́n ní pàkúté EFCC ó ti tún ré fà ó ìgbà tí ìwọ̀ tí wọ́n dẹ sódò tí ó tún mú ẹja ńlá ló gbé o Fani Káyọ̀dé tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n ti tún fi ìwọ̀ gbé janto ipe fani ni ìwọ́ fà gbẹ̀rẹ̀gẹ̀ wọ́n ní ìdè tó dé ó dé ó dé sílé eré náà ni ṣùgbọ́n o inú àwọn àjọ EFCC ló wà wọ́n ló ti ṣe àparùtù àrọ́ndàrọ́ndà àwọn ìwé kan léè tó ti yí nǹkan mọ́ nǹkan lọ́ nǹkan mọ́ra wọn láti lè fi kó nǹkan mì bíi ti kàlòkàlò wọn àníṣe arákùnrin tẹ́ wò yìí kòkòrò gbé nǹkan mì Sarawújẹ́ ni ẹ̀fílẹ̀ á yanjú gbogbo ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ tá a wà yìí wọ́n ti gbé o ní kádúgbé kò wá tán bẹ́ẹ̀ o lọ́wọ́ ọ̀sàlẹ̀ wọ́n ní àjọ EFCC sọ ọ́ di mímọ̀ pé ẹ wà ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó kan ti ń lọ bíi bílíọ̀nù ọgọ́rùn-ún kan owó náírà tí wọ́n lọ ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọ̀run ọ̀dìlé wọ́n tọpinpin rẹ̀ dé góńgó sí ọ̀rọ̀ òun kúrewé tẹ́lẹ̀ ní kò ìkúregbò bẹ́ẹ̀ làjọ tó ń rí sí ọ̀rọ̀ wọléwọ̀de lórílẹ̀‐èdè wa nàìjíríà rìnrìn àjò lọ sílé òkèèrè Nigeria Immigration Service wọ́n ní pásípọ̀ọ̀tù rẹ̀ ó ń bẹ lákàtà wa àníjọ́ lọ́ọ̀bì kan torí tá a bá yẹ yọ̀ǹda rẹ̀ fún pọ́nrán ọ̀sálọ́nù àwògbébọ́dì ẹ lọ tààràtà ojú ewé kínní ìwé ìròyìn ti The Punch ìnìròyìn wà. ọ̀dà ọ̀rọ̀ lórí ti Fani Káyọ̀dé tó mẹ́nuba gbogbo òwe tó jáde láàárọ̀ tòní iná ni wọ́n kọ́ síta níbẹ̀ pé EFCC ti pe Fani Káyọ̀dé ọ̀hún ọlẹ́jọ́ hmm. jẹ́ lórí àwọn àparùtù lórí àwọn owó kọ̀ọ̀kan ṣùgbọ́n wọn ni wọ́n sì gbóǹdúró rẹ̀ lọ́nà nígbà wọ́n bá yá àtúnfẹ́ nà ọ́ gan hmm. bákan náà Yọcha Ayu ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP ó sọ pé PDP ti tàjòdè bí ìgbà tí ológìnní bá dé ni o kékùté ilé kọ pàràmọ́ wọn ní Nàìjíríà tó ti ṣèṣe tó ti rún jégejège pé PDP dé o láti tuntun. tọ ọ̀rọ̀ lórí ti epo bẹntiróòlù ta kàlẹ́ kan mọ́ màtúrì nǹkan tó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbáyégbádùn ọmọnìyàn ó sì tún fi àpèrè náà tẹ̀dí sí iléeṣẹ́ epo ilẹ̀ yìí afẹ́fẹ́ gáàsì bówó rẹ̀ ṣe ń lọ sókè tó ń lọ sókè tó ń lọ sókè ń gbogbo ògbà ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ yìí pé ṣẹ́gbọ́ ẹ̀yàn ọmọ nàìjíríà a ní àṣẹ kankan bíi ti ìwò ọmọ lórí ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì bí owó rẹ̀ ṣe ń lọ sókè ó ń jẹ́ ìyàlẹ́nu ńlá fún àwa náà inú odó tá a wà á dọ̀rùn lásì ńlá àti ìmọ̀ lọ́wọ́ tá a wà yìí èyí ò nìkan kọ́ o wàhálà kan èyí tó dé bá gbajúgbajà òṣèré orí ìtàgé èyí tó ṣẹ̀ṣẹ̀ dáṣọ̀rọ̀ gún láyà àjẹta ìyún Babátúndé Omídínà àná wọn nílẹ̀ Ìbàdàn wọ́n ní ọmọ bàbá yìí mà sọ̀rọ̀ kan ó ní àjọ NDLEA ó ní ràdàràdà ohun tẹ́ fojú bàbá òun rí ń ló ṣokùnfà ikú tó pa bàbá sùwé kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yẹn sì deep lágbọ́nrin ti amúlùdùn ló ti kọjá lọ sí ọ̀dọ̀ àjọ NDLEA lọ́hùn-ún àjọ NDLEA náà àwọn náà fèsì o èsì tọ̀tún àti tòsìn ẹ gbọ́ bí ìròyìn ṣe ń tẹ̀ ìròyìn eléyìí látọ̀dọ̀ IPOB ni ó ti wá ọ pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn èèyàn rí nǹkan míì gbọ́n mu mọ́ tó jẹ́ pé ń purú mìíràn ní tí wọ́n máa ń mu ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní a sọ pé ipob ní ẹnikẹ́ni táwọn bá ká ìmukúmu ìfẹ́kùfẹ́ mọ́ lọ́wọ́ lọ́dọ̀ àwọn yóò mọ̀ jó lambani ẹ jẹ́ ká fi eléyìí ṣe ní àwò gédéǹgbé lórí àwọn àkòrí ètà nífun ilà àbò tó nìkan sí èsì. mo fẹ́ jó tíntínní yìí sí ni. ọ̀ya jó mọ́. Hmm. ọ̀rọ̀ kan lọ lábẹ́nú hunuhunuhunuhunu yí pé Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Ìgbòho ṣáà wọ́n ní ọgbọ́n kan ń lọ lábẹ́lẹ̀ o wípé wọ́n fẹ́ gbé Sunday Igboho kí wọ́n sì tanṣíkú rẹ̀ láti ìlú tó wà lọ́hùn kí wọ́n máa gbé bọ̀ kúrò nílẹ̀ Benin kí wọ́n sì gbé wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà àjọ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ń ló sọ ọ̀rọ̀ náà yìí pé iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ láti dá Sunday Igboho padà sí orílẹ̀-èdè Nàìjíríà ènìnú ẹ̀bá ẹ̀ Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé gùdùgùdù koro agamọ òṣèjẹ àgùntàn òṣèwìn láàyè wọ́n ní bàbá sọ̀rọ̀ yìí pé àṣà àti ṣe ilẹ̀ kóòtù òjíire ó sì ń wọ kookò ráà lọ a sì fọwọ́ bù kẹ́líwọ́ àfàìmọ̀ káwo má sùn lébi bókun bá sì sún nàrínàrí tọ́sà sún nàrínàrí ebó òòṣà àṣẹ̀ṣẹ̀ lókùtà àdàgbà lọ́dọ̀ tí iṣẹ́ olóró rẹ̀ NNPC ah ẹ wá o ṣe rí ọ̀rọ̀ àgbékalẹ̀ àràkàṣègbè kí gbogbo ẹ̀ kọ́kọ́ dúró sójú kan náà bí omi adálas léyìí tó jà rìnrìn lọ́dún tó lọ. tí ń sì ń bẹnu lé ìgbìmọ̀ aṣojúṣòfin wọn ni wọ́n ti tì í síwájú báyìí ọ lọ sọ́dọ̀ àwọn aṣòfin àgbà látàrí èyàn kí gbogbo ẹni tó bá ní lọ́wọ́ wọn mọ̀ retí tí yóò bá jáde. ẹjẹ́ atakan lọ sí ojú ọjà ńgbà tá a bá padà dé àgàdo ṣe bẹ́ẹ̀ yóò dàrú ikán tẹ̀rí yóò ṣe bẹ́ẹ̀ yóò faṣọ sọ ẹ̀ mú ajá balẹ̀ ròyìn. Àjààbalẹ̀ yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣe àmì àtìyanu àyípadà rere ni ọlọ́run ló fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyà olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ dìde ní festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday twenty first to saturday twenty seventh november twenty twenty one ní pápá iléèwé csc primary school abiri ìkòyí aago márùn-ún ìdájí sí mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀lẹ́ nípàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi Adeola. evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjúọlá àti wòlíì àgbáyé ni prophet sam olúwalọ olùgbàlejò ni pastor iho e alálàdé bàbá cac orí òkè ìkòyí àtẹnitá afúnni ìran festival peace prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp CSC koyi district evangelist jésù retí rẹ voice of peace outreach international ló ń kéde. ilé kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn mi tìtì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abi habib ọlámìtóyè àti dr olúyẹmí fásinà àwọn orí adájọ́ náà ní baba wa kábíyèsí ìsìnkúrẹ́ majesty ọba lamidi adéyẹmí ikú baba yeye aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba salu adétúnjì labudrop ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàgọ́ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international èmi ò rí dẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa ń horu yè lára wọn prophet mb àdèyí ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ housing estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkàsẹ̀ ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ tèmi agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó gbọ́ ti anna tó gbọ́ ti jábẹ́sì ó ti ń ṣe bẹ̀bẹ̀ ńbẹ̀ bákan náà ìṣòro alalẹ́ friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé lálágbára méje méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgínní yòdò ti àárọ̀ tọ́sẹ̀ àti ẹlẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tó lágbára o prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated èlíjà àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àti alẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lóní gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa à ń sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ danilọ́lá awards presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ torí tìjó ti lù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one one lọ́wọ́ Ọlọ́run day proudly supported by Fresh FM Lafia Hall and Talvik Favours of Tao Nibata àti lárinrin jù. ó yá ní wìkì gọ́dún. kẹ̀ǹkẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ọ̀run tún ṣí o gbaragada gbaragada ọ̀nà gangan ní sàbẹ̀wò a kú àmójúbà bẹ̀mí wò bẹ̀mí wò tó kẹ́yìn fọ́dún twenty twenty one kọ́kọ́rọ́ dáfídì aṣílẹ̀kùn àgbọ̀ngbẹ̀ ìbùkúnre òun ọ̀nà àbáyọ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ jaburata má bẹ̀mí wò yìí o divine visitation the last edition for twenty twenty one on the last monday of november seven a.m. prompt the power of restoration land shall be jam-packed with god shall be filled to the brim bẹ̀mí wò kò gbọ́dọ̀ mọ́ làmìlàkà àtìlẹ́yìn ọ̀run tó ṣí ni ògùn náà mi máa tá a fi ṣèdídí ẹ̀mí máa nínú rẹ̀ ni àwa máa rí di àwa máa kú tàpé àfojoojúmọ́ dọ̀tún dágbére ni ọ̀nà òtítọ́ àtìyè tó ṣe lógun àìdíbàjẹ́ ni wòlíì àjíire Joseph Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ ó ń retí wa lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá yìí fọ́fọ́fọ́ lórí ilẹ̀ agbára àjíǹde akún pt múlẹ̀rò ní with God ní with God bus stop lóòpọ̀ mọ́dọ̀sẹ̀ kó sí lùbàdàn ní lùbàdàn. ìmọ́tótó borí bí àrùn o. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pá kùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní mọ́foko mi dáàlà ọjọ́ kẹlà á kọ́ ọ láti àkókò àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm. wọ́n ní àwífúnni kó tó dá ni àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣe mí. ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tún ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán. ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abiod ọdún òní. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókó. Adams Desire kó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Mm. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Kẹ́ ẹ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra rẹ̀. Yes, ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti lẹ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yín o bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtijọ́jú sí ayẹyẹ ìparí ọdún revolution plus property kó pọ́kẹ́ bẹ́ẹ̀ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúró yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. àròkùn tó kù mí o. ọjọ́ ti pẹ́ tọ́lọ́run ìpè wòlíì adébáyọ̀ kọ́láwọlé ti ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fáwọn ènìyàn lọ́kan-ò-jọ̀kan ṣùgbọ́n kọkànlá yìí ó yàtọ̀ pátápátá nítorí ìṣòro arógun gbógun mi tó sùn kọkànlá yìí ló gbẹ̀yìn fún ọdún twenty twenty one ìpàgọ́ ló máa wáyé lóṣù kejìlá ó tún bọ́ sínú àmì ọjọ́ bíi wòlíì adébáyọ̀ kọ́láwọlé jp wednesday twenty four thursday twenty five àti friday twenty six ní ìṣòro arógun gbógun mi fún tóṣù yìí pẹ̀lú àkòrí ojúrere àìlópin unlimited favour òṣìṣẹ́ ṣiṣẹ́ olówó oṣòwò òjèrè ilé ayé sú ọ nítorí àìrọ́mọ bí máa bọ̀ nínú ìṣòro arógun gbógun mi tóṣù yìí agogo mẹ́wàá ní ìṣòro yóò máa bẹ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ikọ̀ àti ìríjú ọlọ́run ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ bàbá wòlíì àti màmá wòlíì kristiana richard adébáyọ̀ kọ́láwọlé jp ni yóò máa gba gbogbo ènìyàn lálejò bí o bá fẹ́ rí ojú rere ọlọ́run gbìyànjú kó wà níbẹ̀ ìṣòro arógbógun mi tó sùn kọkànlá yìí ọ̀sẹ̀ yìí ni ó gbogbo ènìyàn ẹ má ṣaláì Oga John, how you take buy all these things? cut soap for me now. <laughs> Now, mr bode our corporate neighbor call me say why are they carry cash up and down. He say axa mansard money market fund they give confirmed returns where i go fit use cash out weller. so if i come put my money inside now and i won't use my money later hope say dem no go dey tell me stories Oh, <laughs> axa mansard now trusted international company where they over 50 countries their style na transact and and go sharp sharp you don withdraw your money and you go still earn. omo oga john na you o. na axa mansard investment jare if i wan save i fit buy investment from other companies from their one stop shop with no wahala at all. With AXA Mansard Investments, you don't have to give up your convenience for earnings. You can have it all. Visit www.axamansard.com forward slash investments or dial star 987 star 2 hash to get started today. Please read the prospectus and where in doubt, consult your fund manager or any other professional advisor for guidance before subscribing. New View Event Center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó New ìbò ni event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe greenview event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ greenview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlápá estate along all state college road agbọfieti off jericho extension ibadan newview event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 newview event center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé. wọlé dé Oyalẹ́lẹ́nu ṣoṣo TSD mountain top ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one gbogbo àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our father. látọjọ́ monday twenty second di friday twenty sixth november help for the hero. làkórí God of our father. jésù ìrànlọ́wọ́ aláìléèyàn. fẹ́ lu àwọn ìránṣẹ́. prophet mark akínbíyì. pásítọ̀ akínpẹ̀lú. rẹ̀rẹ̀ wálé adéoyè. prophet wùmí jésù yínká. prophet sí ọláyà. prophet ẹ̀sáyà ó aládé wòlíì. bishop and prophetess lucas. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kí tó dé ọlọ́run sọ bẹ́ẹ̀ kámi rí òbò yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògùn bíyì ọ̀pẹ́yẹmí madu mayo wali dámilọ́lá daniel tolú ìbí tó yẹ olùgbàlejò ní wòlíì olúfẹ́rẹ́ òní prayer city ti cac mẹ́tẹ́ntọ̀blẹ́lẹ́nu sọ́nsọ́ àti máa pàdé o ètò àyẹ̀wò lẹ́ràn fẹ́ máa wà fún gbogbo èèyàn òru sílò ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ló ti dẹni ẹ̀yìn ọ̀pọ̀lọ́ ń tọrọ jẹ lọ́wọ́ àbúrò ó mà ṣe o ohun ojú wọn rí ẹnu ò lè sọ. èmi mọ ohun ojú mi ti rí. àkọ́bí tó yẹ kó máa fún ni wádẹni tó ń dájọ fún èsì o. Jákọ́bù sọ fún Rúbẹ́nì pé ìwọ àkọ́bí mi àti agbára mi ṣùgbọ́n ìwọ kì yóò tayọ. fún gbogbo àwọn àkọ́bí àti àwọn ọmọ ológo tó fẹ́ tayọ mádà gírrrr. bọ̀bá church Nigeria sílò district center behind Alexander hotel abanla ológun ẹlú ayọ̀ àkórí oṣù yìí ni ogun àkọ́bí àti àwọn ọmọ ológo date wednesday twenty fourth sí friday twenty six november two thousand and twenty one agogo mẹ́wàá àṣálẹ́ ní fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ministry pastor j o fagbamigbe eke babadu wonder pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn pastor zedo odubose jp ìbàdàn area superintendent and metro chairman pastor dr iyes aojude jp nana territorial chairman and tsc mvp àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni brother ezekiel kọmọláfẹ́ sista kòfóróla ilébèdè àti sista táyé blessing oyèbámijì eke ìwọlóye àwọn àkọ́bí àti ọmọ ológo rẹ yóò wọnú májẹ̀mú ìṣerere lọ ajá balẹ̀ ajá balẹ̀. ọpẹ́ ní fọlọ́hún. àdúpẹ́ agúnmọ̀ tí ọmọ rẹ̀ bù sórí ògì. ṣe eh, eh, ògì kókà. ògì eh. kókà. ògì kókà ó gba nǹkan tí ẹ lè polówó láfẹ́fẹ́ o. àmọ́ bá polówó ẹ̀ ah. kí àwọn tí mo rí sí gbóhùnsáfẹ́fẹ́ ọmọ gbọ́n mu àmọ̀gùn tí í ṣe báyà kí n ó léwu báyà kí n ó léwu lórí asálẹ̀ <laughs> ah. ọ̀dà ẹ fi lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ ká lọ sàn án sójú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tí ò ní Nigerian Tribune lèmi ò fi sẹ̀yìn lọ́wọ́ ìròyìn tó jẹ́ gbajúgbajà tó kan ọmọ Nàìjíríà ọmọ pọ̀ ń bẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ gangan o àmọ́ ìkan èmi ò mú kankan ń bẹ̀ náà hmm. wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tí ṣẹ̀ńṣẹ́ wọ́n fún ọ ní five thousand naira lóṣooṣù lẹ́yìn tí a bá ti yọ owó rànwọ́ kó lórí epo fuel subsidy ìjọba àpapọ̀ Nàìjíríà èyí ló sọ bẹ́ẹ̀ fún ọmọ Nàìjíríà wọ́n ní wọ́n wá tún ṣeé ṣe o NNPC ní í ṣe pé kẹ́mọ́ra PMS eyín epo bẹtiró three hundred and forty naira per litre tó bá di ọdún tí ń bọ̀ eyín òjìlélọ́ọ̀ọ́dúnrún náírà náà ni ẹ máa ra per litre rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ hmm. bákan náà wọ́n tún kọ́ o World Bank sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ yọ sọ́sídì kó ń bẹ̀ kẹlẹ́bà mú gbèsè ọrùn CBN kó ń bẹ̀ kẹ wá gbé owó lé ọtí tí àwọn èèyàn mú kí orílẹ̀-èdè nàìjíríà kó lè bá àgbádùn ẹ̀jẹ̀ nkàròyìn ti El Rufai hmm. wọ́n ní láìbájẹ́ pé wọ́n mú owó ìrànwọ́ kúrò lórí owó epo èyun subsidy removal ìpínlẹ̀ márùndínlógójì thirty five states wọ́n ní ní ọ̀kẹ́dẹ́ akurẹ́tẹ̀ wọn ò ní lè san kọ́bọ̀ gẹ́gẹ́ bí owó oṣù tá a bá fi bọ́ sínú ọdún twenty twenty two El Rufai ìlú sọ jáde gómìnà ti ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El Rufai ló ti kìlọ̀ pé àyàfi o kí wọ́n mú owó ìrànwọ́ orí epo kúrò ńbẹ̀ petroleum subsidy remover tí wọn ò bá mú kúrò ìpínlẹ̀ márùndínlógójì nínú mẹ́rìndínlógójì tá a ní ìnìyà ọ̀jẹ̀ dojú ọ̀gbagadè tó bá fi di ọdún 2022 gẹ́gẹ́ bí àjọ akóròyìnjọ nílẹ̀ nàìjíríà ṣe kọ́ news agency of nigeria ẹrùfàá ló sọ̀rọ̀ náà jáde lánàá òde ni o níbi tí wọ́n ti ń gbé ètò kan kalẹ̀ lórí ìgbélárugẹ ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà èyí tí pè ní àsìkò láti panadà el ọ̀kan nínú àwọn èèyàn tó ń jíròrò níbẹ̀ ni ló sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ à ń tún kó owó rànwọ́ à ń kó sórí owó epo yìí ó yẹ kí wọ́n gbé kúò mẹ́ni tí wọ́n ò bá gbé kúò àwọn ìpínlẹ̀ tí yọ jẹ ní ọ̀pọ̀ jù ní ọdún tí ń bọ̀ pàápàá látàrí sísan owó oṣù àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí Nasiru El-Rufai ṣe ń tẹ̀síwájú ó ní ẹ̀yìn ẹ̀ wò ọ̀rọ̀ epo bẹntiró epo epo kerosene epo èbó èyí tó kan gbogbo aráàlú jùlọ ó ní wọ́n ti yọ owó rànwọ́ ẹ̀kú mẹ́ ọjọ́ ti pẹ́ eku òfìrù nàgbá bákan náà dísù tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ àwọn ọlọ́kọ̀ tí wọ́n máa rọ sínú ọkọ̀ wọn wọ́n ti yọ owó rànwọ́ tiẹ̀ náà ọjọ́ ti pẹ́ náà bákan náà ṣẹ̀wá rí ariwo tẹ́ ẹ wá ń pa nípa ọ̀rọ̀ ti bẹtiró wọ́n ní kí ló de kí ló dé ẹ jẹ́ kẹ́nu wá kó o ká sọ pé kíní àfẹ́ àfẹ́ ni gbogbo àríyànjiyàn yìí kò yẹ kó máa wáyé o lórí pé wọ́n fẹ́ yọ owó rànwọ́ kó lórí epo bẹ̀tírò ó ní kí ló dé ná tó jẹ́ pé ọmọ alápatà wa ni òrí ẹ̀dọ̀ ẹran jẹ à ń fún àwọn orílẹ̀-èdè ibì kan tí wọ́n múlé tì wá à ń gbọ́n pẹtrò lọ́ọ̀rẹ́ fún wọn torí kí la fi ń ṣe lẹ́yìn náà kí ló dé ṣebí torí fòró la fi dákọ̀ kí ló dé tá a fi ń ṣe léyìí torí ìta la fi ń ṣe ta ni ń jàǹfààní rẹ̀ gangan àwọn wo gangan gan wo ni kàbá àwọn ni àwòrán ṣàṣà tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí gan tí wọ́n ń jàǹfààní rẹ̀ tó a jẹ́ pé wọ́n á fẹ́ sọ Nàìjíríà sí oko gbèsè rárá o ọ gbọ́dọ̀ wá sí òpin ni ní báyìí wọ́n ní owó tí nàìjíríà ń pàdánù yóò tó nǹkan bíi ọ̀tàlérúgba náírà ó dín mẹ́wàá two hundred and fifty billion naira lóṣooṣù ó sì gbọ́dọ̀ wá sópin àti pé àwọn ìpínlẹ̀ wọn ṣe tán láti kún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní ọwọ́ débi gẹ́ ẹrùfàá ló ṣe àlàyé pé àwọn gómìnà gómìnà wọn ti wo sàkún wípé n ti ń bọ̀ lọ́nà tí wọn bá fi mú owó ìrànwọ́ orí bẹtiró tí wọ́n mú kó mbẹ̀ ẹ wò ó àjàgọrùn yìí yọ pọ̀jù fún ìjọba gbogbo nǹkan ni ó sì di hẹ́gẹ́hẹ́gẹ́ mọ́ ìjọba lọ́wọ́ ẹrùfàá ti sọ ọ́ pé tí wọn bá ti mú owó ìrànwọ́ orí epo bẹtiró kó mbẹ̀ ìpínlẹ̀ márùndínlógójì ni ò ní lè san owó oṣù àwọn òṣìṣẹ́ wọn tó bá fi di ọdún tí ń bọ̀. ìsọkẹ́ ọ̀rọ̀ epo tá à ń sọbẹ̀ ń sọ̀sùn bẹ̀ gbà ọ̀rọ̀ tiẹ̀ náà tún rèé ó sì tún kan afẹ́fẹ́ gáàsì. ààrẹ muhammadu buhari tẹ́lẹ̀ nígbà wọ́n gbé òfin kan jáde léyìí tí wọ́n máa fi darí iléeṣẹ́ epo nnpc àgbékalẹ̀ iléeṣẹ́ epo nnpc àwọn ìgbìmọ̀ kan gbọ́dọ̀ wà tí ó máa ṣe kò kárí rẹ̀ yàtọ̀ fún alákòóso fún ọ̀rọ̀ epo pẹntiróòlù wọ́n láwọn ọ̀gbìmọ̀ yìí láti gbàdégbà sì ni wọ́n máa ṣiṣẹ́ wọn àmọ́ ń bi ọ̀rọ̀ dé dúró wọ́n ti kọ́ lọ kó orúkọ àwọn ọmọ ọ̀gbìmọ̀ jọ pé ẹjẹ́ á ṣe ìfilọ́lẹ̀ àwọn ọmọ ọ̀gbìmọ̀ yìí kí nǹkan bá lè sánmọ́ná kódà wọ́n tọ́ka pé ẹni tí ṣe aṣòfin Ifeanyi Ararume ń ló yẹ kí yóò ṣe alága fún àwọn ìgbìmọ̀ náà Kyari Umar Ajiya àwọn wọ̀nyí ló kó jẹ́ ìkànkùkù ìkànkùgbù tí wọ́n wà lábẹ́ ọmọ ìgbìmọ̀ àmọ́ ìgbésẹ̀ ọ̀hún tó wáyé kó wáyé kí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ààrẹ muhammadu buhari ní kóhun gbogboro wá pé wọ́n ní bí igi bá ti wó lugi náà tòkè rẹ̀ ńlá kọ́yàn ọ̀rọ̀ ti owó sọ́bsidì owó ìrànwọ́ orí epo ó ń fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ní ẹ̀fọ́rí ńlá wọ́n wá fẹ́ yanjú ìyún ná kó tó di pé wọ́n mọ ibi tí wọ́n da ọ̀rọ̀ tó kù gbà wọ́n ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún ta wà ń bẹ̀ yìí lààrẹ muhammadu buhari ló ti sọ láti ahọ́n ẹni tí í ṣe alukoro rẹ̀ fẹ́mi adésínà tó sì ṣe àlàyé pé gbogbo àwọn ìgbésẹ̀ gbogbo èyí tí wọ́n gbé àṣẹ tí wọ́n fà lé alákòóso fún ọ̀rọ̀ epo pẹtiróòlù lọ́wọ́ ó ní gbogbo rẹ̀ náà kọ́ ló lè ṣe gbogbo ẹ̀ náà kọ́ ló lè rí bálákòóso bá ń ṣàkóso àwọn kan lálákòóso máa máa ṣàkóso lé lórí tí ó wàá kó ìgbìmọ̀ kalẹ̀ láti máa bójútó bí ọ̀rọ̀ epo pẹtiróòlù orílẹ̀-èdè yìí ṣe ń lọ nítorí náà la fi ṣe àgbọ́kànlé àkọ́kọ́ tí ètò ọrọ̀ ajé wa tó fi ń sanmọ́nà àmọ́ o tá a bá tí ìmọ̀nú odó ta á dọ̀rùn lásì lórí àfojúsùn ọ̀rọ̀ epo orílẹ̀-èdè wa nàìjíríà ṣíṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ náà kò lè tí ì jámọ́ nǹkan rè lẹ́bàá ẹ̀ ńlẹ́ni títún ṣe alákòóso kejì fún ọ̀rọ̀ epo pẹntiróòlù ńlẹ̀ yìí stinpre silva nígbà tóun náà yọjú sí àwọn ọmọ ìgbìmọ̀ ó ṣàlàyé níwájú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ńgbà wọn béèrè béèrè gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ epo pẹtiróòlù nílẹ̀ nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà inú òfin nínú ọ̀la tọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà tí wọ́n ń gbé ẹ tí wọ́n fi pa á lé mọ̀ fún wọn bí ìgbà tẹ́ ń kàn án mọ́ nǹkan bíi ńlọrọ̀ tó wà ńlẹ̀ yìí kérosíìnì tẹ ní wọn máa lò mọ afẹ́fẹ́ gáàsì ní kí wọ́n máa fi dáná wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bẹ́ padà sínú igbó máa fi dáná lásìkò tá a wà yìí wọ́n ní ẹ má máa rán wa padà lọ sí oko tá a lọ láyé early nineties wọ́n ní kí ló ṣe afẹ́fẹ́ gáàsì gangan tí ìjọba àpapọ̀ ṣe ń wò tó wọ afẹ́fẹ́ gáàsì sì ń fò sókè láì láì láì ní gbogbo ìgbà ìgbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọn nítọ̀ bá a ti ibi rèé kò sọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ń bẹ ipe kódà ìjọba àpapọ̀ láṣẹ kankan lórí ọ̀rọ̀ owó afẹ́fẹ́ gáàsì bó ṣe ń lọ sókè bó ṣe ń lọ sókè tí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń kérora yìí àwọn náà ń rà á ṣùgbọ́n o ìjọba ó gbé ìgbésẹ̀ lásìkò tá a wà yìí láti lè bójú lámẹ̀tọ́ wo ọ̀rọ̀ yìí pé kí ló ń ṣokùnfà rẹ̀ táfẹ́fẹ́ gáàsì fi ń ṣe bẹ́ẹ̀ tó sì ń lọ sókè wọ́n ní àwọn tó wà lágbọ́nrin ọ̀rọ̀ bí epo àtàfẹ́ gáàsì náà ṣe ń jáde wọ́n ti ń kàn sí wọn pé ẹ wá náà ẹjẹ́ àjọ jókòó yí tábìlì po ó mú ẹ̀rọ Farouk Ahmed wọ́n ní ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀gá àgbà lágbọ́nrin ibi tí nǹkan ti ń fẹ́ jáde wáyé àti onímọ̀ ẹ̀rọ Gbẹ́ngà Kọ́mọláfẹ́ ẹ wá ṣe àlàyé fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà ohun tó mú káfẹ́fẹ́ gáàsì máa lọ sókè táwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ò lè rà á mọ́ tó wá jẹ́ kí gbogbo nǹkan kó di ọlọ́wọ́n gógó kí làá wàá ṣe sí gẹ́gẹ́ bí ojútùú tí ara òfin ní máa tẹ̀síwájú máa ta àwọn ọmọ orílẹ̀-èdè yìí báyìí nítorí ó ti dé bá wa o ibi tá a yẹrí sí gan àti ìmọ̀ àfikún wa ṣàlàyé ọ̀rọ̀ ìròyìn pọ̀ ńbẹ́ o àmọ́ níbi tí wọ́n forí rẹ̀ tì sí ni pé àwọn tó wà lágbọ́nrin ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì àti epo ńlẹ̀ nàìjíríà kí wọ́n yọjú sí ọ̀dọ̀ àwọn aláṣẹ ìjọba kí wọ́n wá ṣàlàyé kí ló fà á kí sì lójútù káráyé ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ́. ọ̀dà àwọn ní bí wọ́n bá fa gbòòrò gbòòrò náà sì máa fa igbó lórí ọ̀rọ̀ ti afẹ́fẹ́ gáàsì èyí tí kò sí ní àrọ́wọ́tó ọmọ orílẹ̀-èdè nàìjíríà hmm. àwọn èèyàn ti pariwo pé orí ń ta àwọn o ní àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó àwọn ni àkọ́kọ́ gbóhùn lójú ìwé ìròyìn ti Nigerian Tribune tó wà níwájú mi wọ́n ní eléyìí kì í ṣe àkókò tó rọgbọ o fún àwọn mẹ̀kúnnù tí ń gbé ní ìgboro pàápàá ní ìpínlẹ̀ Ògùn àti ní ìpínlẹ̀ Èkó nítorí pé owó èédú ó tún ti fò fẹ̀rẹ̀ lọ sókè owó igi ìdáná náà wọ́n ní kò sí tọ́mọ̀ o torí pé ìlọ́po méjì owó tí wọ́n ra igi ìdáná àti èédú lókù tí wọ́n ń tà á fún wọn báyìí ní ìgboro hmm. wọ́n ní ìgbésẹ̀ yìí iná ló fa o tí ìwé ìròyìn Nigerian Tribune tó fi lọ ṣe ìwádìí pé kí ni n tó dé o tó fi jẹ́ pé àwọn nǹkan tí ọ̀yẹ́ kọ́ wọ́n láwùjọ wa ló ti wá gbẹnu òkè kọjá sísọ báyìí ìgbà tí wọ́n wádìí wọ́n ní ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì mọ́ni tó yẹ pé twelve point five kg ti afẹ́fẹ́ gáàsì yìí wọ́n ní ó gbéra láti bíi three thousand naira sí nine thousand láàrin January ọdún yìí sí November tí a wà yìí ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPC Malam Mele Kyari ìlú sọ̀rọ̀ kan jáde lánàá níbi ìjókòó kan bẹ̀ wípé wíwọ́n tí e, epo gáàsì yìí tí ọ̀wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe nàìjíríà nìkan ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè náà ni ọ̀wọ́n gógó afẹ́fẹ́ gáàsì ti ń bá a fínra ṣùgbọ́n o ó wá sọ pé iléeṣẹ́ NNPC wọ́n ń ṣiṣẹ́ tọ̀ sántoru hmm. láti dájú wípé a ní ànítún àti àníṣẹ́kù afẹ́fẹ́ gáàsì yìí tí yọ wà fún ìlò ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ìbẹ̀rùbojo tó ti mú aráàlú iná ní wípé èyí tó jẹ́ ìwọ̀n twelve point five kg èyí tá a mọ̀ ra ó mọ̀ ṣeé ṣe kó fún òfin rẹ̀ kúrò níbi tó wà báyìí kó lọ síbi ẹgbẹ̀rún mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ nígbà tábí fẹ́fẹ́ ṣe ọdún èyí tí ń kẹlẹ̀kùn yìí gẹ́gẹ́ bí ìwádìí Nigerian Tribune wọ́n sọ pé àpò èédú kan léyìí tí wọ́n mọ̀ rà ní two thousand five hundred naira tẹ́lẹ̀ wọ́n ló ti di four thousand two hundred naira wípé inú àpò obo ní kákó eléyùn sí kódà wọ́n ní ìdí igi ìdáná kan ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó bíi àdúgbò àgbàdo ayọ̀bọ ọjọ́ ìkọ̀tún ìṣẹ́rí àkútè màgbòrò mọ̀wé ọ̀fadà wọ́n ní àwọn èèyàn ń kérora pọ̀ láwọn agbègbè ni nígbà tí wọn ò rí èdúrà wọ́n ní wọ́n dàgbà ìdí igi ìdáná lọ igi ìdáná tó sì jẹ́ pé bẹ́ẹ̀ bá ń dà tèéfín tèéfín òun náà sì ni ṣùgbọ́n àwọn èèyàn wọn ò wulẹ̀ tiẹ̀ kára lórí èyí ń gbọ́ jẹ́ pé ibi ọba kú ni kù iná láti máa jayé ẹni hmm. wọ́n ní ẹnìkan tó ń gbé ní àdúgbò màgbòrò arábìnrin bọ́lá àjàyí tó jẹ́ pé òun náà olóúnjẹ tí máa ta ń jẹ fún ọmọ nàìjíríà ni ló ní àpò edu má tọ́ lórúkọ rẹ̀ ń jẹ́ ní àkókò tá a wà yìí ó nígbà táwọn ò lè tọ́ gáàsì mọ́ àwọn sì filẹ̀ kíjọba ọmọ jẹ́ ó ní àmọ́ èyí táwọn oníkàwọn tó máa fi ṣe ilé ayé òun náà tún ní ọwọ́ àwọn òtún tó yìí ẹlòmíì tí ń gbé ní òjòdú ní ìpínlẹ̀ èkó tó pe ara rẹ̀ ní mrs daudu ó ní ó tiẹ̀ wá nira púpọ̀ jù ní ìsìn aláàrí gáàsì rà a sì ní ká lọ rèé dú wọn ní amọ̀dédé rẹ̀ àwa tó ní alọ̀ rèé mọ̀ wá igi kò sì sí igi kankan tá a mọ̀ bí tí wọ́n ti ń ṣẹ́gi àwọn tí ń ta igi báyìí ojú wọn gan ò tiẹ̀ rẹ́rìn hmm. bẹ́ẹ̀ bá ti hmm. na ọjà wọn ní kẹ́kẹ́kẹ́kẹ́ wọn ní ọ̀rọ̀ ẹnu wọn gan má tọ́ ní ọ̀rọ̀ ẹnu wọn wọn ní a sọ wípé bẹ́ẹ̀ dú ọ̀bá ṣe rà tí igi ìdáná ò ṣe rà ní ìsìn àyọ̀mọ̀ jẹ oúnjẹ ní tútù ah. lórílẹ̀‐èdè Nàìjíríà. àbọ̀bọ̀. Ah! ṣé o gbàgbé ninety two ninety three ninety four. Ah, ọlọ́run kọ́ sànú ni. tá a máa lọ sí sọ́ọ̀mì. sọ́ọ̀mì. àwọn ah, <laughs> lọ kó sọ́dọ̀s. <laughs> àwọn tí wọ́n wá wọnú ìtẹ́ òkú tí wọ́n lọ rèé gé igi ńkọ́. àṣegi tútù náà máa jò. Hmm. Ah. àwa mú sawdust. So a kì í sínú agolo ọ̀dà a fi ègò ẹlẹ́rìndòdò sáàrin ẹ̀ a ló ń sàlẹ̀. ẹ yọ pókí àwọn a sì máa jò. ibẹ̀ ló tún máa gbọ́ tí nìbọ́nìbọ́ mi ò tún máa sọ pé dákun ẹ má bínú tẹ bá dáná tán ṣé òun le. àsìkò ìgbà náà náà kan gbé stóòfù àbáṣà bòdì. èmi ò rántí ìjọba o. <laughs> Ah, kọ́lọ̀ ń wọ́n sàánú ẹni ni kọ́lọ̀ ń wọ́n sàánú ẹni. ẹ jẹ́ àtún lọ sí ojú ewé kejì ìwé ìròyìn ti The Punch ọ̀rọ̀ ó parọ́ ó parọ́ èyí tí wọ́n ń fà lọ́tún fà lọ́sìn láàrin Lai Muhammed àtàwọn aráàlú Lai Muhammed sọ̀rọ̀ aráàlú ló parọ́ aráàlú gbéròyìn jáde Lai Muhammed nírọ́ ni wọ́n pa gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ìwé ìròyìn bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti The Punch ojú ewé kejì rẹ̀ ni wọ́n lọ sí ọ̀gbagadè ìròyìn náà sí lórí ọ̀rọ̀ endsars protest èyí tó wáyé lógúnjọ́ oṣù kẹwàá ọdún tó kọjá wọ́n ní lẹ́yìn ọdún kan tí wọ́n ṣe ìrántí endsars pé ó pé ọdún kan o wọ́n ní àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn ti ń gbépò yẹnu látìgbà náà yìí pé ẹ wá ná ìṣẹ̀lẹ̀ endsars ọ̀hún tó wáyé ẹ̀mí àwọn èèyàn bá ìṣẹ̀lẹ̀ yìí rìn lẹ́nu olóró lẹ́kí lẹ́kọ̀ọ́ ìyún lẹ́kí tollgate ẹ sì mú ọ̀rọ̀ ẹ sì ṣe ní àrọ́ndà àrọ́ndà òun gangan là kò rí ìròyìn èyí ló wáá fa gbọ́n mi sí omi òtó tó ṣẹlẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí jábàjò ògùn wọn lọ wọ́n ní ìjọba ilẹ̀ Amẹ́ríkà United States ó pe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọ̀ wọn ò dáhùn àjọ ọ̀ṣọ̀kan àgbáyé United Nations wọ́n pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò dáhùn lórí kíni lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà ni pé ìjọba àpapọ̀ kọ́ gbé ìròyìn jáde ní tiwọn pé ẹ̀mí ẹnikẹ́ni ò jùnù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣá ìròyìn sí ìgboro ayé pé ẹ̀mí èèyàn jùnù ńgbà wọn ni ó dá kí wọ́n tọ́ka àwọn èèyàn tó bá jẹ́ pé ẹni wọn ó bá ìṣẹ̀lẹ̀ náà rìn kí wọ́n wọ́ bọ́ sí gbọ̀ngbà wálíà kan wá ṣàlàyé ọ̀rọ̀ ìjọba àpapọ̀ ní ààrẹ nìkan a sì rórúkọ èèyàn kí wọ́n fi ṣọwọ́ wọ́n ní wọ́n wá ń fà á lọ́tún wọ́n ń fà á lọ́sìn aráàlú ń fà á ìjọba àpapọ̀ ń fà á alákòóso fún ọ̀rọ̀ ìròyìn lórílẹ̀‐èdè yìí wọ́n wá bọ́ sí gbòòrò ayé ó ṣe àlàyé pé ògbó òkúrọ́ ń làwọn ọmọ orílẹ̀‐èdè yìí pa ẹ̀mí ẹnikẹ́ni òjùnù nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Lekki ọ̀rọ̀ ọ̀hún gan ló wá fa lọ́bọ̀lọ́bọ̀ àmọ́ ààrẹ Muhammadu Buhari nígbà tí wọ́n sọ fún ẹni tí í ṣe akọ̀wé ìjọba ilẹ̀ Amẹ́ríkà United States Secretary Anthony Blinken wọ́n ní nígbà tíjọba ó sọ ọ́ mọ́ ìpẹ́tọ̀ lóòótọ́ o bí ìṣẹ̀lẹ̀ ti Lekki toll gate ṣe wáyé kọjá lọ àwọn nǹkan táwọn èèyàn ń sọ irọ́ ló wà ń bẹ̀ àwọn nǹkan tí wọn ò rí ni wọ́n ń sọ tí wọ́n sì kó sínú òròyìn tí wọ́n sì fi ń dá wuyewuye sílẹ̀ láàrin orílẹ̀ wa nàìjíríà ìní ò jẹ́ kí ìlú gan lè fẹ̀dọ̀ sórí òróǹro tá a wàá mọ ní odó tá a dọ̀rùn láọ̀rọ̀ sí mọ́ wọ́n ní irọ́ sì rèé ó máa ń tà ju òkodoro ọ̀rọ̀ lọ ń ní irọ́ ní gbogbo àwọn ọmọ orílẹ̀ nàìjíríà pa bí yìí ṣe sọ tiẹ̀ lọ alákòóso fún ètò ìròyìn àti àṣà Lai Muhammed òun náà ṣe àpèjọ pẹ̀lú àwọn oníròyìn kan lólùlùwà ìlú Àbújá ọjọ́ ìṣẹ́gun Tuesday àná n ló gbé ọ̀rọ̀ jáde pé ṣe rí gbogbo òròyìn tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń gbé sí gbòòrò ayé òun ìrọ̀ burúkú gbà ń ló wà ń bẹ̀ wọ́n ní ogúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 ó ní torí rẹ̀ ńlá wọn ṣe lọ padà gbé àwọn ògbìmọ̀ kan kalẹ̀ láti lọ tọpinpin lórí kí ló ṣẹlẹ̀ gangan ní Lekki gate a sì láwọn èèyàn tí ẹ̀mí ẹni wọn bá jùnù níbẹ̀ kún ọyọjú àárẹ̀ èèyàn kankan àní ọ̀dà tó bá jẹ́ pé wà mẹ́ o ṣojú rẹ kòrò bọ́ta gbangba wálé àárín kankan wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní irọ́ ni ńṣe ló dà bí ìgbà tó jẹ́ pé àwọn eré oníṣe ìgbà kan tá a ti wò láyé 90s léyìí tí wọ́n máa ń gbé sí orí amóhùnmáwòrán gbà náà tó jẹ́ pé àrọ́ndàrọ́ndà ni tó sì jẹ́ pé àlọ́ lásán ni fiction ni tí ò sí òkodoro ọ̀rọ̀ kan bẹ̀ ni wọ́n gbé sí ìgboro ayé ó ní tí wọ́n sì fi da ìlú láàmú lọ ó ní nǹkan táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rèé ṣé wí tèmi dèmí òun tọ̀ òun sọ tiẹ̀ kó tó lọ ni ìgbà tí Lai Muhammed ó forí ọ̀rọ̀ rẹ̀ gúnlẹ̀ ó ní ṣé àwọn èèyàn wọ̀nyí ti gbàgbé pé ọlọ́pàá mẹ́tàdínlógójì àti sọ́jà mẹ́fà ń ló bá ìṣẹ̀lẹ̀ endsars protest rìn jákèjádò orílẹ̀-èdè yìí dúkìá tó bá lọ àti iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn nǹkan míì kò síyàn bẹ́ẹ̀ o àwọn aráàlú náà wá sọ tiwọn wọ́n ní tọ̀ ẹni tí í ṣe olùdarí àjọ Amnesty International lórílẹ̀-èdè Ọ̀sáì Òjìgbò nígbà tí ó máa tẹnubọ̀rọ̀ ń tiẹ̀ náà ó sọdúnmọ́ ó ní ah Lai Muhammed ó ní ọ̀rọ̀ tí Lai Muhammed ń sọ kò yẹ kó jẹ́ òun wípé ṣé Lai Muhammed náà ní ẹ̀jẹ̀ lára ṣé ó ní omi lára òun náà sì léèyàn ó sì rí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ṣe ṣẹlẹ̀ ó sì daṣọ ború ẹ̀ ó ní ìyàlẹ́nu làlà ló jẹ́ o ipe Lai Muhammed tún lè máa sọ ọ́ di mímọ̀ pé ìròyìn yìí àti ìṣẹ̀lẹ̀ náà bó ṣe lọ ipe irọ́ ńlá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pa ó ní bẹ́ẹ̀ ni tá a bá ń parọ́ fún Obama ebẹ́ni tí ń parọ́ fún rẹ̀ yóò mọ̀ pé òun parọ́ ó ní tí Lai Mohammed bó ṣe ń fi èérí igi burúkú tó fi ń rẹ́ obì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára ó ti pọ̀ jù kò sì da gẹ́gẹ́ bí aṣojú àti adarí rere àwọn ìjàfẹ́tọ̀ ọmọnìyàn kan náà tún sọ̀rọ̀ wọ́n ní ah ó jẹ́ nǹkan kan tó ba àwọn ọlọ́kọ̀ jẹ́ jùlọ wípé kò yẹ kó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni ó máa sọrú eléyìí ó ní àwọn ààbọ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí bí wọ́n ṣe ṣe àwọn èèyàn níṣe ṣùtá Lai Muhammed ó sì wáá pa gbogbo rẹ̀ mọ́lẹ̀ rúnrúturùturùturùtù ó ní Lai Muhammed ìjọba àpapọ̀ ẹ ọlọ́run o torí pé bí irọ́ bá lọ fún ogún ọdún ọjọ́ kan ṣoṣo ń lò kódúró ọ̀rọ̀ á ba àwọn èèyàn tí ẹ̀mí wọn sì jùnú bẹ̀ tó ń ti àwọn ẹbí wọn wọn ni wọ́n sì wà lókè pẹ́ o wọn ò kú o àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣótá wọ́n sì gbé sí bọ́ńbọ́n níwájú ayé pé òun rèé o ìjọba àpapọ̀ sì tún sọdúnmọ̀ pé irọ́ ni ó ní. Ah! all right ó deep. ó ìròyìn tó kàtẹ́hùn ó dàbẹ̀ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà hmm. ẹni nǹkan Lai Mohammed ní ìkó ọ̀rọ̀ ah, ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹ̀ka ti ìpínlẹ̀ èkó àwọn náà korojú sí ọ̀rọ̀ tí ń jáde látẹnu alhaji Lai Mohammed tí wọ́n sì ń sọ pé inú burúkú làgbàlagbà ní ọ̀rọ̀ burúkú kò gbọ́dọ̀ mọ ti ẹnu àgbàlagbà jáde nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP tí ọmọ bu ẹnu àtẹ́lù wọ́n ní Lai Mohammed wọ́n ló tún ti gbẹ́ igi ṣóńṣó bojú owó ibi tí ara ti ń ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí òun gangan náà tó sì mọ̀ pé n tó ń sọ kódà bí ọ̀bá wa mọ̀ tàbọ̀ wa mọ̀ ni o wọ́n ní àwọn tí tó sọ pé òun jíṣẹ́ fún pàápàá ààrẹ wa muhammadu buhari ó yẹ kó tètè lè lùgbẹ́ni kọ́mọ́bà kó bá wọn lórí àga ìṣàkóso wọ́n fi kó pé mínísítà yìí wọ́n ní àwọn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé kò sọ̀rọ̀ kankan tí ó sọ tí ò tọkàn tí ó wà ń bẹ̀ ẹni tí ń gbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ èkó Taofik Gani nígbà tí ń bá ìwé ìròyìn Nigerian Tribune tí wọ́n jọ ní gbólóhùn papọ̀ ó ní nǹkan tó ń jáde látẹnu Alhaji Lai Muhammed yìí níbi ìpàdé oníròyìn tó pè ní Èkó ó ní ọmọ ọmọ fẹ́ fi Nàìjíríà ṣẹ̀sín níwájú àgbáyé ni o lórí ọ̀rọ̀ ti EndSARS gangan tí wọ́n wí wọ́n lọ yẹ kí Lai Muhammed kọ́ dákẹ́ ni torí pé àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí ó lè túbọ̀ jẹ́ kí nǹkan kó dàrú lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ tí ń sọ yìí látẹnu lai muhammed yìí ó ti fi hàn wípé òun gangan fúnra rẹ̀ òun gan ò nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè nàìjíríà ó sì yẹ kí wọ́n fàyọ̀ fódà kò nínú àwọn tí wọ́n jọ ń ṣe àkóso lè wà lórí ní nàìjíríà ni ẹgbẹ́ òṣèlú pdp tẹ̀síwájú pé alhaji lai muhammed ó ní kò dìde fún ọjọ́ kan péré pé kó tiẹ̀ ní kọ́ lọ bá àwọn ìgbìmọ̀ tí wọ́n ń jókòó lórí ọ̀rọ̀ fífi òpin sí fúlẹ́ńgẹ fúlẹ́ńgẹ àwọn SARS èyí tẹ́ pè ní nsars protest yìí wọ́n ní àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ wọn ò rí Lai Mohammed mbẹ́ o kó yọjú sí wọn níbo ló ti rí àwọn ọ̀rọ̀ èyí tí ń gbé kalẹ̀ níwájú àwọn oníròyìn ṣẹ̀wárí látàrí ohun kan tó ní ṣe pẹ̀lú ti ààbọ̀ èyí tí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìwádìí ìkọjá àyè ọlọ́pàá èyí àwọn SARS tí wọ́n gbé kalẹ̀ nípínlẹ̀ Èkó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti sọ pé ẹnikẹ́ni tó bá wá sí iwájú ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tó ti parí iṣẹ́ báyìí láti wádìí wípé ṣé lóòótọ́ ni àwọn ọlọ́pàá sars kọjá ààyè tàbí tí wọ́n ń tẹ ẹ̀tọ́ ọmọ nàìjíríà mọ́lẹ̀ pé ẹnikẹ́ni tó bá sọ pé nìkan wá kàn lábùkù àbí wọ́n fi ọwọ́ ta àwọn ní pẹ́pẹ́rẹ́ lẹ́tọ̀rí pé àwọn wá jẹ́rìí níwájú ìgbìmọ̀ pé kí wọ́n jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kó gbọ́ àtẹ̀jáde kan èyí tí wọ́n fi síta ní àti ọ̀dọ̀ ẹni tí ń gbẹnú sọ fún iléeṣẹ́ ọlọ́pàá Adékúnlé Àjíṣebútú ló sọ̀rọ̀ wípé ojúṣe àwọn ni o láti pé àwọn dáàbò bo dúkìá àti ẹ̀mí aráàlú ẹnikẹ́ni tó bá wá kọjá yìí látàrí ọ̀rọ̀ tí ń lọ yìí kí wọ́n jẹ́ kí iléeṣẹ́ àwọn agbófinró kí wọ́n gbọ́ ọ̀ wọ́n láwọn ò ní fi ojúṣe tàwọn sílẹ̀ káwọn fẹ̀tẹ́lẹ̀ máa pa làpálàpá pẹ̀lú gbogbo ìṣòro èyí tó dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí eléyùn ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Akeem Odùmọ̀ṣù ó sọ wípé ẹnikẹ́ni tó bá gbọ́ pé wọ́n tàn nípẹ́ tó pé òun wá jẹ́rìí níwájú ìgbìmọ̀ ẹ wò bọ́ bá dákẹ́ tara rẹ̀ bá dákẹ́ nì kí wọ́n lọ sí èyíkéyìí àgọ́ ọlọ́pàá tí bá ń bẹ nítòsí tàbí kí wọ́n jẹ́ kí àwọn gbọ́ wọn ní eléyìí iná ni ó jẹ́ kí àwọn gbé ìgbésẹ̀ tó tó àti tó yẹ láti fìyà jẹ àwọn èèyàn tó bá kọjá yìí ẹ jẹ́ dákan lọ sí ojú ọjà ńgbà bá padà dé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho àmùsọ̀ àjàbalẹ̀ rẹ̀. àjàbalẹ̀ àjàbalẹ̀ ní ìbàdàn ẹ gbáradì pẹ̀lú bí àjọ tó mójútó eré ayò nípínlẹ̀ ọ̀yọ́ ṣe ṣe àgbékalẹ̀ ìpàdé ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn pẹ̀lú àkórí redefining responsible gaming ayẹyẹ ọlọ́jọ́ méjì ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ojú pópó lọ́jọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one nínú ọgbà ọ̀yọ́ state gaming board state headquarters lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì FRSC nìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ ìpàdé ọjọ́ kejì ni yóò wáyé lọ́jọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún twenty twenty house of chiefs ọ̀yọ́ state secretariat agodi ìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ kan náà láǹfààdàgbà ètò rọ̀ síbi ètò àpèjẹ àti gbígbà àmì ẹ̀yẹ ní Lẹ́tọ̀tọ̀ event center Awólọ́wọ̀ avenue Bódìjà Ìbàdàn Ọlájídé Bọ́ládúró ti ṣe alákòóso àgbà fún àjọ Ọ̀yọ́ state gaming board lólùgbàlejò lára àwọn tọ́rọ̀ kan lọ́jọ́ náà ni Ọláfadékẹ́ Akẹ́jù Sheriff Ọláníyàn Akin Àlàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti láti gba àyè sílẹ̀ ẹ pè zero eight one three nine one zero five four seven four ilé iṣẹ́ betking nairabet betwinner melbet golden chance lotto bet naija twenty two bet premier lotto àti merybet ló ṣe agbátẹrù ẹ̀ káìsàn má ṣe wa kó má ṣe yẹ fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òtẹ̀ní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi òògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́pọ̀ mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì kẹ́kulé gbọ́ kó sọ fún toko kádà ó gbọ́ kó rò fún òbẹ̀ àjọ tó mójútó ìpínlẹ̀ tá à ń lò lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àjọṣepọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa kásonáṣe wáyárìn ilé àtọ́fíìsì tún ti ṣàgbékalẹ̀ àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ alágbára ọlọ́jọ́ kan lójú ọ̀nà àti Standard Organization of Nigeria chapter in collaboration with Licensed Electrical Contractors Association of Nigeria, LECAN, presents a day sensitization program with the theme The Role of Standard Organization of Nigeria and Licensed Electrical Contractors Association of Nigeria in Preventing Hazards Caused by Substandard Electrical Materials and Unlicensed Electrical Contractors in Oyo State. Date Thursday, 25th November 2021 at 10 a.m. prompt. Venue St. Gabriel's Catholic Church Hall, Makola Ibadan. Up Electricity, safe hands òkìkí tún fi ń pọ̀ ìsọjí alágbára tó ń wáyé FC Bar Crusaders International alájẹ́ Ìbàdàn lọ́dọọdún ó tún ti yà ó. President National Ministry. Gbogbo ènìyàn yá. Ọlọ́run tún ti ṣetán láti jẹ́wọ́ agbára ẹ̀. Nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pé àkórí ẹ̀ ní. A new song. Orin tuntun. December eight nine and ten ìsọjí alágbára náà yìí máa wáyé o. Bẹ̀rẹ̀ la gómẹ̀ sàn lẹ́mọ̀jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Olùṣọ́ Prọfẹ̀t Dr. Bukuyi Ojo jẹ́ bí olùgbàlejò àgbà. Tó fi máa ikọ̀ àtìrújọ Ọlọ́run bí. Prọfẹ̀t John Olúwapẹ̀mí. Pásítọ̀ Eti Williams. Pásítọ̀ Israel Ayọ̀délé. Superior Evangelist Ọlátọ̀ Sọ̀ọ̀sọ̀fà. Venerable Superior Evangelist Service joseph kiki. gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọ́jà alágbára la yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà akitun ní ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist àpèké ọlọ́gbọ́gbọ́ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó máa wáyé ní fc bamiraku ground. ó wà lẹ́yìn ilé ọba àtàlà kẹ́ ìṣẹ́bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní praise night. ìkórèjọ fc bàdànjọ sunday december nineteen ọdún yìí. ó máa hamisu sáréjẹ ń já ọ sí nǹkan kan má pariwo ilé ìtajà play ṣàjọ̀dún ọdún kẹfà pẹ̀lú àjọṣepọ̀ tecno làwọn èèyàn ò fi jìfà ìdínwó tó já scale. Hmm, máa gbé e mọ́ra. ìwọ rè yí kéyìí tecno camon eighteen series ojú ẹsẹ̀ ló gba fóònù míì lọ́fẹ̀ẹ́ lórí gbogbo tecno spark eight tẹ́ ẹ bá rà ẹ̀bùn ten thousand naira dúró dè yín tẹ́tẹ́ wọ́gbà lẹ́yìn ọ̀ṣọ́ka gbogbo oníbàárà tó bá ra tecno smartphone ni ó gbẹ̀bùn tó jọjú látọ̀dọ̀ tecno fúnra wọn nínú àjọ̀dún ọdún kẹfà play tecno product la forí ẹ̀ sọ sẹ́mísà ó sì ní mọ́ pariwo. ará àdúgbò lè ṣàjọ̀dún ọdún mẹ́fà o àṣekágbá ìgangan ni ó falẹ̀ ya nígbà tí Tecno bá gbé náìsì wá sílé ìtajà play tí ń bẹ ní ìwòrò òdùnbàdàn lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí November twenty six. gbàmúgbàmù jìgìjì ilé ìtajà plẹ́ẹ̀nù lọ́ọ̀kan òun tantalizer building ìyànà mọ́nàtán ìwòrò òdùn ìbàdàn ó yẹ pè wá lórí aago zero eight zero nine three three seven three three three three tàbí www.playonline.ng pẹ̀lú ẹ̀dínwó tó já sí láàfin ṣàjọ̀dún ọdún kẹfà ní ilé ìtajà play the ace fashion academy ah. tún gbé nǹkan ràdé o wákọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóní kẹwàá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbọ́n àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńl ńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege nídìí ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor omo house oni and son ládojúkọ palms mall green road Ibadan. telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november November àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀ ìjọba fún gbogbo iléeṣẹ́ tó ń tẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn èlòlé tó ń lona tó jójú lówó lẹ́dínwó jùlọ. top sources tún ti dé bó ṣe máa ń dé ní gbogbo ìgbà. iléeṣẹ́ wa tó ń bẹ ní woro roundabout àti ní challenge tó fi mọ́mọ́kọ́lọ́ mì tìtì. fákànṣe ti black friday níbi tá ti rajà tó jójú lówó lówó pọ́kúpọ́kú. tẹ́sí tó máa jàǹfààní èrè ìfàlẹ́sẹ̀kẹsẹ̀ láìsí lọ kábọ̀. àwọn nepa boys máa wà ní standby láti dẹ́ni pàwọ́ bá wa ṣeré ya fọ́tò papọ̀. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún máa tajà fún wa fún wa lẹ́bùn kàbìtì kàbìtì ọgọ́rùn-ún èèyàn tó bá kọ́kọ́ wọlé ra android phone ló tún máa gba power bank ọ̀fẹ́ ìwọ́sà àti gbórí wọlé kanlẹ̀ kó rè yíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́ àtàwọn èlò ilé tí ń lona tó lé ńlẹ̀ lẹ́dínwó jùlọ má gbàgbé ní friday yìí làwọn nepa boys yóò mọ wà nílé iṣẹ́ top success tó ń bẹ ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ eco bank lójú ọ̀nà ring growth challenge ìbàdàn tó fi mọ́ iṣẹ́ top success tó ń bẹ ní car care building asunlẹ̀ fún elizabeth road mọ́kọ́lá ìbàdàn black friday pẹ̀lú pẹ̀lú nepa boy bẹ́ẹ̀ ṣe rojúlówó ọjà lọ́pọ̀ kú ọ̀yọ̀kù lẹ́tùn máa jẹ gbádùn tó tán náà. Ibadan. Get ready! The Oyo State Gaming Board presents its third annual Stakeholders Interactive Forum with the theme Redefining Responsible Gaming. The two days event starts with the roadshow on Tuesday, November 23, 2021. Venue Oyo State Gaming Board State Headquarters beside FRSC Office, Ibadan. Time 9 a.m. WAT. The forum proper takes place on Wednesday, the 24th of November at House of Chiefs, Oyo State Secretariat, Agodi, Ibadan. Time 10 a.m. WAT and by by 6 p.m., it will be time for dinner and award-winning night. Venue, Loshatoro Event Center, Awolowo Avenue, Bodija, Ibadan. Host, Olajide Boladuro, the Director General, of Your State Gaming Board. Panelists, Olafadeke Akeju, Sheriff Olaniyo, Honorable Akin Alabi, and many more. For seat reservation and inquiry, call Fisayo Oke on 0813-910-5474. Sponsored by BetKing, NairaBet, BetWinner, Melbet, Golden Chance Lotto, Premier premier lotto Bet betnaija and twenty two bet. àsìkò tó ọmọ tó ṣàwárí àkẹ́lọ́lù jẹ́dá ni ṣàwárí rẹ̀ mi fún mi. ọ̀run má ṣe gbàgbé ọ̀rọ̀ kọ́dún kan tó parí ni Jehova ti jẹ́ káwọn ikọ̀ rẹ̀ ọmọ kọ́dún mi ti ń bọ̀ sẹ́rí torí àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tiẹ̀ wọlé samuel sì tún òsìrí fọlẹ́rẹ́ olùtọ́lùwọ̀ òsọlá ifá àbàdà bàbá olóògì àánú díẹ̀ mọ̀ ṣẹ́gẹ́rẹ́ wọ́n ń pè wá síbi àdúrà lágbára lọ́jọ́ kan takòrí rẹ̀ ń jẹ́ gbígbà ìkólópadà psalm 126 twenty ah kí ló sọnù táǹgbòkó lọ́wọ́ ẹ tí ogun akitiyan ohun ìgbìyànjú rẹ̀ fi ń jásí pàbó táwọn sàṣà yágájú gbàdúrà papọ̀ níbi àdúrà lọ́jọ́ kan tí kìnìún yẹn júdà ti fẹ́ dání friday twenty six oṣù kọkànlá ọdún yìí làdúrà aago méjìlá àdìsoro ń bẹ̀rẹ̀ láago mẹ́rin ìdájí kùtù wa. àpọ̀lọ́sọ́lá bíi pásítọ̀ peter ọlọ́ọ̀lúwa pásítọ̀ lásùnkànmí fátókí pásítọ̀ michael ayọ̀délé pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi lady evangelist jẹ́mi david evangelist ayọ̀mídé ìbígbàmí ó ń pẹ̀lú prophetic voice pẹ̀lú wọn tún lò láti bíkí bí lùbàdàn ìwọ òdùdí ká ti wọ ọkọ ẹgbẹ́ dẹ̀ òsèkéré kẹsàn fọlọ́kọ̀ pé yẹn lórí òkè àánú bàbá sítú nídìí àmàlẹ́ ti bọ́lẹ̀ títí ẹlẹ́rìkú ti ń bẹ́ wájú sábọ̀ọ̀dù orí òkè ní ẹ máa tọ̀bọ̀ wá jésù lọ́lúwa. iná ọ̀run kò sọ̀kalẹ̀ kọjọ wọn. àgbọ̀fí tí yóò gbàlejò jésù tó gbẹ́nu pastor, mrs ẹ̀bùn olúwa olúwa ṣe ìbákàdé jp màmá gbọ́rọ̀ mi rò ń bọ̀ ní new view event center ládùúgbò àgbọ̀fìẹ́tì lápáta operation fire for fire lolúwa ní kí màmá gbọ́rọ̀ mi rò gbé lọ sí gbọ̀ngàn ìgbàlejò tuntun tó ń bẹ lágbọ̀fìẹ́tì spiritual warfare is here operation fire for fire part seven the final saga for twenty twenty one devil cannot disturb this eleventh hour miracle is yours ọlọ́run ìpè pastor, mrs ẹ̀bùn olúwa olúwa ṣe ìbákàdé jp tún máa fa ìdá ẹ̀mí mímọ́ yọ gbogbo ọwọ́ tó ń dá ire dúró lára rẹ̀ yóò gbiná sọnù at operation fire for fire part seven with asim eleventh hour miracle hold on tuesday thirtieth november 2021 twenty one at newview event center plot five and six akilapa estate along all state college road at agbofieti àpáta ìbàdàn ó oh làlà kí ló ti wojú ọlọ́run fún lọ́jọ́ to ti pẹ́ wàá tó jésù wò nínú ayé pásítọ̀ mrs ẹ̀bọ́lúwa olúwaṣẹ́ ìbákàrẹ̀ lọ́jọ́ tuesday tó parí oṣù kọkànlá bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ministry Pastor, mrs ẹ̀bọ́lúwa olúwaṣẹ́ ìbákàrẹ̀ jp and other anointed men of god eleventh hour miracle awaits you àṣẹ tí ò ní bá mi o èèyàn kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò kájàra lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá flat screen tvs deep freezers generator air conditioner conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lówó fóònù àti electronics tó gbámúṣé. pé solat electronics lónìí sórí o oh seven o oh one six eight four one six three o oh tàbí o nine o seven four three four nine seven seven eight five. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ̀gbádùn ayé tó dára. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ ṣeun ṣeun tẹ wà níkàlẹ̀ àwa náà kú omi tẹ fi wá sí o ajá balẹ̀ orí ibẹ̀ náà ni a sì wà lára àròyìn kan tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti ń bẹ̀ sí ní gbé ìgbésẹ̀ báyìí wípé pẹ̀lú bí orí ṣe ń ta nàìjíríà lẹ́ka ètò ààbò ó ṣeé ṣe o kọjá pé ilẹ̀ òkèèrè ni wọ́n ké sí o tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà ilé ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè nàìjíríà sọ pé kó tó di pé a jàjàbọ́ kúrò lọ́wọ́ àìsí ètò ààbò léè tó fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀-èdè yìí pé a gbọ́dọ̀ wá onírúurú àwọn ọ̀nà láti wá ojútùú sí ni o kódà pa bọ́ba ní ṣe pé ká bẹ̀bẹ̀ fún ìrànwọ́ láti òkèèrè ni wọ́n ní àjẹ́ pé ní ọlọ́run ọba òní bínú sí i torí àwọn ajínigbé àwọn agbésùnmọ̀mí àwọn kànáńkórí agbébọn tí wọn ò jẹ́ kí nàìjíríà fẹ̀dọ̀ lérí òróǹro wọn ní jojúmọ́ ayé ní ọ̀rọ̀ wọn ló ń peléke sí i ẹni tí í ṣe ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà Ahmed Lawan ni ló sọ̀rọ̀ náà ní ó sọ pé àwọn ń gbìyànjú o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ làwọn ti gbé sẹ́yìn tó sì dàbí ìgbà tó jẹ́ pé kò túrun kankan lára ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ó ṣe àlàyé o pé ara àwọn nǹkan táwọn ń sọ lára ìgbésẹ̀ táwọn ti gbé ni pé kí ìpèsè iṣẹ́ kó wà a mọ̀ pé kò tí ì kárí náà ni kí wọ́n sì rí dájú pé àwọn òfin tí wọ́n máa gbé jáde yóò wà ní ìbámu pẹ̀lú nǹkan tí yóò mú ìdàgbàsókè ọrọ̀ ajé tí yóò mú gbèrú sí i lórílẹ̀‐èdè nàìjíríà àti èyí tí yóò gba àwọn èèyàn láyè láti wá sí orílẹ̀‐èdè wa pé kí wọ́n dókòwò pẹ̀lú eléyìí o ìlẹ́gbọ̀n asòfin ló wà ń sọ pé kì í ṣe pé àwọn ń sùn wọn ní ojoojúmọ́ làwọn ń gbé ìgbésẹ̀ táwọn sì ń jíròrò lórí bí ọ̀rọ̀ nàìjíríà yóò ṣe ní àlàáfíà ó wà ń sọ ọ́ wípé àfi ká tún wá àwọn oríṣiríṣi ọ̀nà míì láti rí dájú pé ọ̀rọ̀ wa ó ní ọwọ́ ọlọ́run nínú o pẹ̀lú àwọn àìsí ètò ààbò léè tí ń fi wọn alápè lórílẹ̀‐èdè yìí sẹ́nitọ̀ Okorocha nígbà tó tún mọ̀ pé àkíyèsí àwọn akẹgbẹ́ rẹ̀ sí ọ̀rọ̀ ibi tí nǹkan dé dúró ní ìpínlẹ̀ tí Imo ó ní ọwọ́ àtòjú sí òun o ó nítorí pé kò sí ìjọ kan tí wọn ò ní gbẹ̀mí èèyàn ní agbègbè ọ̀dọ́ tàwọn níbi tó ń sojú ó ní ẹni tẹ́ ẹ jẹ́ ààrẹ wa olórí wa Mr. President of the Senate ó ní kò sí ọjọ́ kan tí yóò kọjá ní ìpínlẹ̀ Imo tẹ́ẹ̀nì gbọ́ pé wọ́n jíyàn gbé wọ́n pààyàn wọ́n sáyàn lọ́gbẹ́ ó ní kíni tó dé tó fi wá jẹ́ pé àwọn ò wá ní ojú kan táwọn lè dì táwọn bá ń sùn báyìí onígbà míì wọ́n wọlé onílé wọ́n sì kaná lu dúkìá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan oníyebíye tí ń bẹ níbẹ̀ oní ọ̀gbẹ́ni oní ẹ̀yin tẹ́ jẹ́ aṣáájú wa a gbọ́dọ̀ sọ fún yín pé ní ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ó ní àwọn ọba aláyé bíi mélòó kan ni wọ́n wọ ààfin wọn wọ́n sì gbẹ̀mí wọn ní ìpínlẹ̀ Imo nígbà míì ọ̀rẹ́ lè gbọ́ pé ọlọ́pàá ni wọ́n pa ìgbà míì ẹ gbọ́ pé ọmọ ológun sọ́jà wọ́n ti gbẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ bá sì tún wò ó lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò mọ́wọ́ tí wọ́n mẹsẹ̀ ni wọn ò lè sùn nínú ilé wọn mọ́ ó ní pé pani ṣíṣe lọ́sẹ̀ ni táwọn ó jí wọn gbé lọ téèwọ̀n ò sì ní mọ̀ bí tí wọ́n rù wọ́n dà sí olóhùn àwò ni pé kóhun tún ra ilé tí o ipe ọ̀nbọ̀ ọ̀nbọ̀ wọ́n ń dé àwọn èdè ńjọ ni ní ìsìn ẹ̀mọ̀jẹ̀ abójútó hmm. kọ́mọ́bàdí pé nàìjíríà pé nǹkan wàá bàjẹ́ yọ wàá bàlùmọ́ mọ wà lọ́wọ́ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ jẹ́ ká tètè dìde bọ́ bá ṣe pé ká pe àwọn èèyàn kí wọ́n wá ràn wá lọ́wọ́ ni nítorí pé àìlẹ́ni ká mọ̀ sí agbára pé rárá kí ló dé ó ní ẹrù tó bá ti fẹ́ wọ̀ni lọ́rùn àákéséyàn tí ọba bá ní gbé ni láti ìgbà tó ti pẹ́ làwọn ọmọ ológun wọ́n ń gbìyànjú o àwọn ọlọ́pàá wọ́n ń gbìyànjú ṣùgbọ́n ṣe é bá wò báyìí sómi ò ti mú mọ́ wọn lọ́wọ́ hmm. lórílẹ̀‐èdè hmm. nàìjíríà kálàáfíà wà lè bá àjọba ẹ̀jẹ̀ awáìrìn kúnrin ẹ̀sẹ̀ wa. tọ́ ṣóńṣó méjì ó ń forí gbárí ní iwájú ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho iná ló ń bẹ lójú ewé kẹfà ìwé ìròyìn ti Vanguard tó jáde lónìí kí ló sì ń ṣẹlẹ̀ ńbẹ̀ gangan wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé ilé ẹjọ́ gíga ìjọba tó fi àpèrè sílẹ̀ ìbàdàn níyìn tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti kọ́ kéde rẹ̀ ṣáájú pé olóyè sunday adéyẹmọ tọpọmọ̀ sí sunday ìgbòho léyìí tó jẹ́ pé ó wà nílé olómìnira benin lọ́hùn-ún níbi tí ó wà ní àhámọ́ sí àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní wọ́n ti ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe gbé padà wá sí orílẹ̀‐èdè yìí àmọ́ ìdájọ́ kan ti kọ́ wá láti ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti kéde rẹ̀ yìí pé ẹjọ́ tí Sunday Igbòho gbé wá sí ilé ẹjọ́ tí agbẹjọ́rò rẹ̀ Yomi Aliu San tó sì dúró tì gbágbágbá ìdájọ́ ọ̀hún ó ṣẹnu re fún Sunday Igbòho ó ní kí wọ́n lọ san bílíọ̀nù ogún ó lé márùn-ún fún Sunday Igbòho twenty point five billion naira iná ni wọ́n kọ sínú òwe ọ̀hún ilé ẹjọ́ sì ti dá Sunday Igbòho láre pé Sunday Igbòho ó jàre ẹjọ́ yìí o kí ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n sì rí i pé wọ́n lọ san owó náà fún Sunday Igboho lẹ́yìn ọ̀sọ́kà wọ́n sì ṣe àlàyé pé ohun tó ṣokùnfà ọ̀rọ̀ ti léyìí àkọ́kọ́ rẹ̀ wọ́n ní ní ọjọ́ kìíní oṣù keje ọdún tá wà ń bẹ̀ yìí àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n lọ kọlu ilé Sunday Igboho wọ́n sì bà àwọn nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ ńgbà náà wọ́n ní lẹ́yìn ìgbà náà tí wọ́n lọ kọlu ló kúrò nílé wọ́n ní ìgbà tí ó gbérapá ó gbalẹ̀ olómìnira Benin lọ ńgbò di ọjọ́ kọkàndínní ogún oṣù keje ìgbà táwọn kọ́kọ́ ń gbé winiwiniwiniwini yìí pé àbí Sunday Igboho àbí wọ́n ti gbẹ̀mí ẹ̀ ní àbíbá kan wọ́n ní kíápá ni wọ́n tún gbúrò rẹ̀ pé ó ti wà nílé olómìnira Benin ní Kotonu wọ́n ní láti bẹ̀ iná ni àwọn ẹ̀ṣọ́ aláàbò tọ̀hún wọ́n gbé wọ́n sì gbé jù sí àhámọ́ ẹjọ́ tí wọ́n wá pè lórí bí ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe lè kọlu lé Sunday Ìgbòho ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ ti ìjọba ìpínlẹ̀ yìí tí wọ́n dájọ́ ńlẹ̀ Ìbàdàn tí wọ́n sì kéde rẹ̀ pé ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí ipe Sunday Ìgbòho ipe ó jàre lórí ẹjọ́ èyí tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ yìí o àjọ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àwọn ni wọ́n jẹ̀bi kí wọ́n sì lọ́ọ́ san bílíọ̀nù ogún náírà ó lé márùn twenty point five billion naira fún gẹ́gẹ́ bí bí wọ́n ṣe ba dúkìá rẹ̀ jẹ́ tí wọ́n sì kọlulé rẹ̀ lọ́nà àìtọ́ àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náà àwọn náà wá kọ̀wé tí wọ́n padà pé lóòótọ́ a rí i pé ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ o ó ṣẹnure fún Sunday Ìgbòho lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní ọjọ́ kejìléní ogún oṣù kọkànlá ọdún tí a wà ńbẹ̀ tí í ṣe ọjọ́ ajé Monday àyà ìjẹta ńlá àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ náà wá kọ ìwé pétọ̀ àkọ́kọ́ o bílíọ̀nù ogún ó lé ìgbọ̀njẹ̀ márùn-ún tó yẹ ká san fún Sunday Igboho gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe kéde rẹ̀ kì í ṣe pé bóyá àwọn náà fẹ́ san lóòótọ́ ìpè ńgbà tí wọ́n ti dá àwọn lẹ́bi àwọn ọ̀bá ti san ṣùgbọ́n ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà kò sán mọ́ná enínú ẹ̀ẹ́kejì bíi rẹ̀ ṣé ẹ gbàgbé pé fúnifúnrúhùnùhùnù ti ọ̀rọ̀ COVID-19 tó ba ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí jẹ́ a ṣẹ̀ ń wọ́nà bá eketabire bíi rẹ̀ owó bìtìbìtì tẹ́ni ká san yìí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ ibo ni ká gbé rí àdúró bílíọ̀nù lọ́nà ogún náírà ó márùn tá san fún Sunday ẹ gbàgbé o Sunday Igboho yìí te ẹ dá ẹjọ́ da ẹ dá lára yìí pé ká lọ san bílíọ̀nù ogún owó náírà ó lé díẹ̀ fún òun gan fúnra rẹ̀ ò sí lórílẹ̀‐èdè a wà á tọpin a ṣiṣẹ́ lórí bá a ṣe gbé Sunday Igboho torí àwọn iṣẹ́ kan náà ti ń lọ lábẹ́lẹ̀ a gbé Sunday Igboho a tansikọ́ ọlọ́rọ̀ gangan láti lè olómìnira bẹ̀rẹ̀ kó máa bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ń bọ̀ wá dé orílẹ̀‐èdè Nàìjíríà ẹjọ́ tóun náà sì ní lẹ́sẹ̀ a sì yànnàná gbogbo rẹ̀ tá a jọ tẹ́ pẹpẹ rẹ̀ fúnra wa bọ́bá wa ti bọ́ nínú ẹjẹ́ tóun náà ní lẹ́sẹ̀ kí la wí kí lẹ̀ ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ń sọ ẹ lọ kọlu léèyàn agbẹ̀yìnrelé ẹjọ́ wọ́n dá ẹni tẹ lọ kọlu lé rẹ̀ láre pé tọ̀ òun ló láre ẹ̀yin ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́lẹ̀bí ẹ lọ san bílíọ̀nù lọ́nà ogún náírà ó lé gbọ́njẹ̀ márùn ẹ wá ń fi àtàmọ́ mọ́ àtàmọ́ ó ní kò sí nǹkan tó jọ o òfin là ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà òfin ẹnìnú ẹ̀ẹ́kejì bíi rẹ̀ àtúnwí asán yìí pé kò sówó lápò ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o nítorí pé ẹ lọ bá ẹni tí í ṣe olùbádámọ̀ràn àgbà sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò nínú bí ẹgbẹ́lẹ́mùkú owó èyí tí wọ́n ń lò fún abala ti iléeṣẹ́ tó ń ṣojú fún one hundred and thirty six billion naira ní bílíọ̀nù mẹ́rìndínlógóje bílíọ̀nù náírà tí wọ́n ń yà sọ́tọ̀ lọ́dọọdún gẹ́gẹ́ bí owó tí wọ́n fi ń bóyá ẹ̀ka ti ètò ààbò ẹ lọ fa bílíọ̀nù ogún yọ ó lè gbọ́njẹ̀ márùn kẹ́sì sanwó Sunday Ìgbòho fún nítorí pé ẹ̀yin lẹ bà dúkìá rẹ̀ jẹ́ ẹni tó bá sì dáràn torí rẹ̀ láṣẹ ló kọ torí káwá sì lè ṣe rere náà torí rẹ̀ láṣẹ ló kọ bẹ́ẹ̀ bá dáràn ọrùn ẹni tẹ́ ẹ dá sí ọrùn ìjọba ni tẹ́ ẹ bá sì dá àrán ọrùn ìjọba iná lẹ dá sí èyí ó wà nílẹ̀ ẹ lọ yọ owó náà láti ọ̀dọ̀ iléeṣẹ́ National Security Adviser ààrẹ Muhammadu Buhari kẹ́ ẹ sì san owó fún Sunday Igboho èyí tẹ́ wá ń sọdún ìpín yẹn kínní kan wọ́n gbé bọ̀ ńgbà wọ́n gbé bọ̀ láwo fàtámọ́ mátamọ̀ lórí ọ̀rọ̀ wọn ni ẹja kò ń dì í dò erémọdé ni owó Sunday Igboho ẹ̀san fún pẹ̀lú ọba dúkìá rẹ̀ jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kejì yìí pé Sunday Igboho ní Sunday Igboho ò kan yìí pé ìjọba àpapọ̀ ò kan kéde rẹ̀ páwọn ń wa tẹ́lẹ̀ yìí pé kílẹ̀ fẹ́ gbé ní pàpà kókó pẹ́ ń gbé bọ̀ á ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà ara kílẹ̀ sì fẹ́ fi dá nítorí pé kì í ṣe ọ̀daràn ọkọ̀ tuntun tuntun ló sì ní kán máa fi ọ̀rọ̀ kọ́ ọkọ̀ kán máa ìkóhun lọ́rùn. ìlú ayọ̀. áńgẹ́lì gbé bàbá gẹ̀gẹ̀ bàbá àtàtà onínúure pa David Kẹ́hìndé Àlàbí ajíròba ti à dynasty ìlú awẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ bàbá dágbére fáyé lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́fà one oh seven years pa David Kẹ́hìndé Àlàbí tó ráyé wá tó ráyé ṣe tó fi àwọn ọmọ ìdùnnú tó wọn ọmọ ọmọ sílẹ̀ sáyé a ó ṣèyí àgbẹ̀yìntẹ́yìn ṣe fún bàbá ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá twenty seventh November twenty twenty one yìí lẹ́tọ̀ ìsìnkú pẹ̀lú ìsìn ìdúpẹ́ burial and thanksgiving service nílé ìjọsìn Ebenezer Baptist Church ààwẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ lọ́gán lẹ́yìn èyí ní ìgbàlejò tó ń àwẹ̀jẹwẹ̀mú yóò tẹ̀lé nínú ilé ẹ̀kọ́ Baptist Academy Primary School tó wà lẹ́yìn First Baptist Church òkè bọ́dà ààwẹ̀ pa David Kẹ́hìndé Àlàbí afẹ́ ọ̀ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù máa sinmi láyọ̀ olùgbàlà títí ọjọ́ àjíǹde. Ah. Mama Edu Confession School. Of course. Ọ̀gá bàbá. o bẹ́bí aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change télò ẹ̀ ni. <laughs> èmi mà ní télò ara mi báyìí. Ah, ah, ìgbà o lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design, tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion design designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama educon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. ajá balẹ̀ ajá. ó kéré tán èèyàn bíi ọ̀ọ́dúnrún níye three hundred ni wọ́n jàǹfààní ètò ìkọ́ṣẹ́ ọwọ́ pẹ̀lú àwọn ìlànà ìrónilágbára míì pẹ́pẹ́pẹ́ látọ̀dọ̀ ọ̀nùrẹ́bù tolúlọpẹ́ àkàndé sádípẹ̀ ẹni tó ń sojú ẹkùn ìdìbò lúyọ̀lé nílẹ̀gbìmọ̀ asojúṣòfin ilẹ̀ wa nàìjíríà ọjọ́ ìsinmi sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún 2021 tá wà yìí lètò ọ̀hún wáyé nílùú ìbàdàn ọ̀nùrẹ́bù tolúlọpẹ́ àkàndé sádípẹ̀ ó ti bẹ̀rẹ̀ ètò ọ̀hún fáwọn látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá tá a wà yìí lára àwọn àgbékalẹ̀ àǹfààní táwọn èèyàn rí nínú ẹ̀ ní kíkọ́ nípa tie and die, kíkọ́ nípa aṣọ òkè híhun ọ̀sìn ẹja pẹ̀lú àwọn ìdánilẹ́kọ̀ọ́ míì tó lè jẹ́ kí èèyàn máa rọ́wọ́ mú lọ sẹ́nu lọ́nà rẹ̀rùn lásìkò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún àwọn ẹ̀ka míì wọ́n tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀nrọ́bù tó ló lọ pé àkàndé sádìpẹ̀ àjọ NDE àti àjọ NEPAD àwọn náà wọ́n lọ́wọ́ sí àṣeyọrí ọ̀hún ọjọ́ ìsinmi Sunday tó kọjá lẹ́tọ̀ ọ̀hún ló parí lẹ́yìn náà ọ̀nàrẹ́bù àkàndé sádìpẹ̀ ó gbégbèsè ṣíṣèrànlọ́wọ́ owó fáwọn èèyàn àtàwọn irinṣẹ́ láti lè bá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn gbogbo owó ọ̀hún yóò tó ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà three hundred million naira yóò sì tún ṣàgbélárugẹ fétò ọrọ̀ ajé ẹkùn ìdìbò olúyọ̀lé ọ̀nàrẹ́bù tolúlọpẹ́ àkàndé sádìpẹ̀ ó ṣàlàyé ẹ̀ wípé irúfẹ́ ètò yìí ó ní ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún rú ẹ̀ tóun ti ṣàgbékalẹ̀ rẹ̀ látọdún 2019 tóun ti wà lórí àlééfà ó sì dúró gẹ́gẹ́ bí àdéhùn látẹ̀yìnwá káwọn èèyàn lè bá wà pẹ̀lú ìrọ̀rùn àti ìfọkànbalẹ̀ lẹ́kùn ìdìbò olúyọ̀lé bákan náà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe lòun ti fà wá sẹ́kùn ìdìbò òun o ọ̀nrẹ́bù tó ló lọ pé àkàndé sádìpẹ̀ ó tún fọwọ́ ìdánilójú sọ̀yà wípé ó sì tún kù nìbọn ro lára àwọn àǹfààní míì táwọn èèyàn ti tún rí ni kíkọ́ yàrá akẹ́kọ̀ọ́ pípèsè iná ojú òpópónà tó ń lo ìtànsán òrùn bọ́ọ̀ ẹ̀rọ amúnáwá transformer àtúnṣe ojú òpópónà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákòótán ọ̀nrẹ́bù àkàndé tolúlọpẹ́ sádípẹ̀ ó dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn àjọ tí wọ́n ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ tètò ọ̀hún tó fi ṣeé ṣe ọlámilékan olùsàdà ló ṣàfijáde ìròyìn yìí. This is a blockbuster you don't want to miss the biggest and mother of all. This one is Gidigba. Which movie are you hyping like this? This is not a movie. It is Foodco Black Friday Gidigba sales. Power oil 4.5 liters at 5,999 naira 99 kobo. Sunlight 2 kg 999 naira 99 kobo. Buy Binato blender with grinder BLG 452. Get a carton of Indomie 70 gram free. Buy dining table 5 seater. Get a microwave oven free. Buy Binato fan 1660. Get a carton of Indomie 70 gram free. Visit any food Foodco store in Ibadan. To get this and many more Gidigba savings or visit www.foodco.ng. Promo runs from 26th to 28th November 2021. Offer lasts while stock lasts. Terms and condition applies. ó ti pé ọdún kan gẹ́rẹ́gẹ́ lónìí eléyìí tá à ń ṣèrántí Alhaji ẹnjìníà Asemiyu Àkànjí Gbọ́lágadé Dúrójayé ojoojúmọ́ la ó máa ṣèrántí rẹ̀ bàbá onínúure abiyamọ tòótọ́ ẹni tó dúró ti gbogbo ọmọ ẹbí ará àtọ̀rẹ́ àtòjúlùmọ̀ nígbà ayé rẹ̀ bàbá wa ẹnjìníà Asimiyu Àkànjí Gbọ́lágadé àlàfo tẹ́ ẹ fi sílẹ̀ ó ṣòro láti dí fún ẹnikẹ́ni ìyàwó àwọn ọmọ àti gbogbo ẹbí wọn ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́lọ́hún ọba kó bá wa tẹ́ bàbá sálùjánà onídẹ̀ra àdúrà ìrántí ọdún kan yóò wáyé láàárọ̀ yìí ní dédé aago mẹ́wàá gẹ́rẹ́gẹ́ lẹ́yìn Geminat petrol station tó wà ní Ìwó road ọjọ́ expressway nílùú ìbàdàn òní ó ti wáyé olùkéde asimiyu dúrójayé foundation. ajá balẹ̀ ó yẹ kó mọ tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ìròyìn kan tá à ń wò lójú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ tòní wọ́n ní àìsàn ibà ó máa ń pa bí ọmọ bí ọgbọ̀n ní ọjọ́ kan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ṣàlàyé nínú ìròyìn tá à ń wò lọ́ọ̀kan yìí wípé kò dín ní ọgbọ̀n àwọn ọmọ kéékèèké tí wọ́n ń kú ní ojoojúmọ́ lórílẹ̀‐èdè nàìjíríà látàrí ti àìsàn ibà léyìí tó gbilẹ̀ láwọn apá ibìkan mínísítà fún ọ̀rọ̀ ìlera lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀ságe ẹ̀hánire ló sọ̀rọ̀ náà jáde níbi ìpàdé oníròyìn tó wáyé nílùú àbújá ó sì sọ pé ọ̀rọ̀ yìí ó ń fẹ́ àbójútó lábẹ́lé látọ̀dọ̀ gbogbo ẹni tó lọ́wọ́ ní ẹ̀ka ètò ìlera láti rí dájú pé apalẹ̀ àìsàn bú ti ń dẹ́mi àwọn ọmọlégbòdo yìí kó lórílẹ̀‐èdè nàìjíríà mínísítà sọ̀rọ̀ ó tẹ̀ síwájú ó ní kí ni nǹkan lójú ná. ebi mo rò pé ó ti fulẹ̀ ní. ó ní ìjọba ti gbìyànjú láti bí ọdún 1998 pẹ̀lú àjọṣepọ̀ ti àjọ tó ń rí sí ètò ìlera lágbàáyé World Health Organization tí wọ́n gbé ètò kan tá a mọ̀ pé tá a mọ̀ sí roll back malaria tí wọ́n gbé kalẹ̀ ó ṣe àlàyé o wípé yàtọ̀ sí òtútù àyà tó náà tún jẹ́ èyí tí ń dẹ̀mí ọmọ kéékèèké ní ègbodò ó ní ibà ló tún jẹ́ kànáńjẹ́gbọ́n léyìí tí ó yẹ kí wọ́n bójútó ní ẹ̀yẹ ọ̀sọ́kà báyìí mínísítà ṣàlàyé o wípé pípọ̀ tí àìsàn ibà yìí tọ́pọ̀ tí sì ń fẹjú sí ní àwọn apá kan lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ tí wọ́n fi mú ni pé ṣebí kò ju ibà lọ tí wọ́n wí bẹ́ẹ̀ ó sì ń gbẹ̀mí ọmọ mọ́ wọn lọ́wọ́. Hmm. ọlọ́run kó ṣàdákun kó ṣàánú wa àwo òbí náà ẹ dákun ẹ jẹ́ a máa gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ lásìkò ọlọ́run tó fún wa wò yóò fún wa tọ́ o tọ́ ọ̀rọ̀ àjọ EFCC àti Fani Káyọ̀dé Fani Káyọ̀dé wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tó jẹ pọ̀nmọ́ sùn tó dòru tí mọ̀ ló ń wá kí o kó ya dúró lẹ́rọ̀ tọ́ ẹni tó ti fìgbà kan àná rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ pápákọ̀ òfurufú orílẹ̀-èdè wa nàìjíríà fẹ́mi fani-káyọ̀dé ni wọ́n ti ní àjọ efcc wọ́n ti lọ gbé ní kádúgbé wọ́n ní aládòrè ò fẹsẹ̀ kanlẹ̀ igbe ni ẹgbẹ́ fani-káyọ̀dé ni wọ́n ní wọ́n ń tọpinpin rẹ̀ lórí bó ṣe ṣe àrọ́ndárọ́ndá àwọn ìwé kan léè tó sì fi gbé ilẹ̀ yìí ní mugun bẹ́ẹ̀ bá sì gbàgbé alákòóso tẹ́lẹ̀ rí ọ̀hún ló ṣẹ̀ darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress èyí lóṣù kẹsàn-án ọdún tá a wà yìí wọ́n ní ìdè tó dé sínú ẹgbẹ́ òṣèlú APC bóyá èròǹgbà ní pé bóun bá tiẹ̀ ti ṣẹ̀ sílẹ̀ ó di àbẹ́ni pé ìforíjì yóò wáyé wọn ni àforíjì kan ò jọ o lọ́wọ́ tá a wà yìí àfi káwọn tọpinpin rẹ̀ wọn ni alukoro àjọ EFCC Wilson Iwujaran ló fìdí rẹ̀ múlẹ̀ pé tọ̀ àwọn ikọ̀ àwọn wọn ti lọ gbé Fani Káyọ̀dé lẹ́sẹ̀kẹsẹ̀ nkádúgbé wọn sì ti gbé wọn ni ọ̀rọ̀ tó sì ní í ṣe pẹ̀lú bóyá ṣe àrọ́ndárọ́ndá àwọn òwe kan tó yíwèé láti fi gbé orílẹ̀-èdè yìí mógùn pẹ̀lú bí wọ́n ṣe ṣe ìgbépaafẹ́ ẹgbẹ̀lẹ́mùkú kan tó ń lọ bíi four point nine billion naira ó ní ó jẹ́ nǹkan kan tó wà lára àwọn nǹkan tó ń fojú winá rẹ̀ lóòótọ́ wọ́n tọ́ka ọ̀rọ̀ kan náà yìí pé two hundred and fifty million naira iná ni wọ́n fi gba onídùúró rẹ̀ lọ àmọ́ four point nine billion naira ọ̀hún bílíọ̀nù márùn-ún ó dín ìgbọ́jẹ̀ kan ńbo ni owó wọlé sí Fani Káyọ̀dé ó gbọ́dọ̀ ṣe àlàyé wọn nígbà tí wọ́n kọ́ gbé lọ́dún 2016 gbà náà wọ́n ní bí ọjọ́ mẹ́tàdínníàádọ́rin iná ni wọ́n fi ń tọpinpin lórí ọ̀rọ̀ rẹ̀ wádìí rẹ̀ sọ́tún wádìí rẹ̀ sósìn wọ́n ní ó wá rò pé ẹjọ́ ti kúrewé kò mọ̀ pé ń gbà míì bígi ọdán bá kúrewé ó lè má ti ìkúregbò èyí tó kùn láti sàlẹ̀ ó ti tún sọ bí ọgán wá lókè àjọ EFCC wọ́n ti gbé o lórí ọ̀rọ̀ ti ọ́dìlì ọmọ rẹ̀ wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ọ́dìlì báyìí o nítorí pé àwọn owó bìtìbìtì kan náà wà tó jẹ́ pé ó ti mì bíi kàlòkàlò èyí ń sì lọ bí ọgọ́rùn-ún kan bílíọ̀nù náírà léyìí tí wọ́n ní wọ́n tọpinpin lórí ọ̀rọ̀ rẹ̀ àjọ EFCC kése òun náà wọ́n wádìí rẹ̀ sọ́tún wádìí rẹ̀ sósìn ǹgbà wọn gbóǹdúró wọn ni ẹ wá náà o ah, ẹni táwọn wò yìí kọ́ máa lọ ya làgbà ya dànù sá lọ mọ́ a lọ owó tí ó gbé ta àti ìmọ̀ ojú ìtubi tí owó sọlẹ̀ sí ẹ jẹ́ kí ìtọpinpin máa lọ àmọ́ ìwé ìrìn àjò tó lè fi fò fẹ̀rẹ̀ tí ó sá lọ sílé òkèrè ẹ gbà á lọ́wọ́ ẹ̀ ìyún sì ń bẹ lọ́dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ wíwọléwọ̀de láti orílẹ̀-èdè yìí sí orílẹ̀-èdè bòmí ìyún Nigerian Immigration Service wọ́n ní páípọ̀tì rẹ̀ ó ń bẹ lákàtà wọn. ọ̀dà ibí náà láàdè dúró lórí ìròyìn àjá balẹ̀ àmọ́ ó yẹ kẹ́ ẹ̀ tún gbọ́ díẹ̀ lábala tí tó ní ṣe pẹ̀lú eré ìdárayá hmm. ọ̀sá tiẹ̀ sọ̀rọ̀ bọ̀ọ̀sùn rẹ̀ bọ̀ọ̀sùn rẹ̀ ah, láyé dandan ni kò ká dandan ni o eh. dandan ni o má fọ sọ gbójúgbò mẹ́ni. ọ̀dà àbọ̀ tó kọrin ọ̀tẹ̀ sí yòó. máa gbọ́ ah. tó o bá ti kà ó béèrè tí mo bí ọ. má bí mi ní ìbéèrè kankan Manchester United ọ̀nà Villarreal a ah, ah, tuo àbí kí ni tó wàá fẹ́ sọ fún mi. àwọn ọmọ òru kan. bẹ́ẹ̀ ni. àmọ́ ẹ̀sìnkú òjò òpin ọ̀sẹ̀ náà tó lọ. ok ọ̀kadì. ẹ kí ló ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ tó lọ náà. èmi ò tiẹ̀ fẹ́ mọ̀. ẹ ò lè mọ̀. nínú ìròyìn ọlọgbọ́n kan tí wọ́n fi há para nínú ìwé ìròyìn Nigerian Tribune wọ́n fi síbẹ̀ láàárọ̀ tòní bákan náà wọ́n nírú àkókò tá a wà yìí tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà agbára káká ni wọ́n fi ń lè dáná jẹun lọ́ọ̀dẹ̀ pẹ̀lú afẹ́fẹ́ gáàsì tí ọwọ́ wọn tí ò tó mọ́ báyìí hmm. wọ́n ní ìjọba àpapọ̀ wá sọ pé àwọn ò mú bí torí ti ń ta wọ́n kù bẹ́ẹ̀ fọmọ nàìjíríà wọ́n ní gáàsì sìlẹ́ndà kó tó rẹun wọ́n ní bíi ten million rẹ̀ làwọn ò pín lọ́fẹ̀ẹ́ hmm. fọmọ nàìjíríà. pẹ̀lú ká pẹ̀lú afẹ́fẹ́ nù. Hmm, àmọ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀rún márùn márùn ti bí òun Ah. èyí ṣe tábàtì ẹ̀ wò pé lára àwọn tó ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà èmi èmi ò sí mbẹ̀ mo mọ̀ pé wọn náà ò sí mbẹ̀ àwọn tó ń gbọ́ wa yìí náà ò sí mbẹ̀ mhm. ẹ káwa ní five five thousand naira yẹn bóyá àwọn èèyàn tí ìṣe yìí ń ṣe wọn tó bíi fifty million láàrin àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà five five thousand times fifty million gbé calculator bọ́ síta owó èmi èrò ọkàn mi ni mi ìmọ̀ báyà mo ti tó síta pé bóyá kákó wá dà sórí <laughs> refinery. àbí yóò ní nǹkan tí yóò mú kó ń bẹ̀. Hmm. Hmm. ṣùgbọ́n lórí ti ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì ọlọ́run wọn máa pèsè fún wa o tó bá jẹ́ pé àwa tá a wà ní ibi tó jẹ́ pé ó tún kù díẹ̀ káàtó tàbó sì tún pọ̀ jù báyìí lọ fún wa eh. ẹ wá agolo ọ̀dà yàtọ̀ sí nísàlẹ̀ hmm. ẹ lọ kó sawdust ní sawmill eh. ọlọ́run nípa àwọn tó ní sawmill fún wa. lagidi àwọn eh. ọmọ sí ọmọ tí ń jẹ́ lagidi ara tí ń bọ̀ yìí ni ó jẹ́ wọn ọmọ tí wọ́n ń pè ní lagidi lagidi Hmm. ìhá sẹ̀mọ̀tì ń jẹ́ ìhá èèsàn ah, ah. rà àbí èèsàn àbọ̀ hmm, hmm. àwọn nǹkan báńbáńbá wọn ó tún fẹ́ sọ ju ó fẹ́ ọ̀fẹ́ gbéra sọ wá. èyí mọ̀ ń kọ́ wọn bọ̀ wọ́n bá ẹ bá ti lágolo ọ̀dà ńsàlẹ̀ ẹ lu díẹ̀ ńsàlẹ̀ ẹ wàá mú ìgò